الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أقول لكم الله سبحانه وتعالى الله أكبر يا دوقفون هو الله الواحد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد òun náà ni ọba Allah subhanahu wa ta'ala al-wahid ọba ọ̀kan ṣoṣo lam yalid ọba tí ó bímọ wa lam yulad tí wọ́n sì bí wa lam yakun lahu kufuwan ahad ọlọ́wọ́n bá wáyé sí mi kò sí nǹkan tí a lè fi wé ọlọ́wọ́n lẹ́yìn arsala rasulahu olọba tó lọ́wọ́ àlọ́bí rẹ̀ sallallahu alaihi wasallam bí ìlòkúdà pẹ̀lú ọ̀nà náà àlàyé náà fi ìmọ̀ tó ṣàǹfààní wà bí ilé ìlàkọ̀ àti ẹ̀sìn òdodo àlàámọ̀lù sọ̀rọ̀ iṣẹ́ olóore lẹ́yìn òbí ọ̀hún àlàbí ìkọlù kọ́wọ́ bá kó bá lè fi ẹ̀sìn náà kó lè fi borí gbogbo ẹ̀sìn wọ́n làwọn ẹ̀rí hàn kí àfihàn kódà wọ̀nà kẹ́rì ha ìlú ṣìrìkò àwọn tí ọ̀pọ̀ náà gbọ́ tí wọ́n ń ṣẹbọ sọ́nà bí wọ́n bá tẹ̀ kó rẹ̀ bọ́nà ṣe máa ṣe ẹ̀sìn ìrìn ẹ̀sìn ọlọ́run fún lọ́ọ̀lù máa borí kọ́nà ṣe kò gbé mọ́ àwọn tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn wọn nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ti na ahàdà lè ìmáàlì nínú àwọn tí ọlọ́run bá sí ni àwọn tí wọ́n ní ìgbàgbọ́ ومن لوازم الإيمان الإيمان باليوم الآخر nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí gẹ́gẹ́ bí múmin gẹ́gẹ́ bí onígbàgbọ́ òun ní ìgbàgbọ́ sí ọjọ́ gbèǹde àlèkìyàmà ìnígbàgbọ́ sí ọjọ́ gbèǹde àlèkìyàmà yìí ó kó sínú nǹkan bíi mẹ́ta máa kọ́ wò lálẹ́ mọ́wọ́ nígbà tí a bá ká tó kù àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tó jẹ́ wípé ó máa ń ṣẹlẹ̀ ta gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí i mílíọ̀nù ẹ̀ṣin bọ́ gẹ́gẹ́ bí àsìkò tí ikú bá wá bẹ́ẹ̀ yẹn wò àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ àìsàn téèyàn ń ṣe tó jẹ́ pé àìsàn lọ́jọ́ ni kí làwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀ wà máa dàbà àdánimọ́ ó mo bá ṣe àwọn tẹ̀lé àti tí ọmọ ẹ̀dẹ́yàn bá kú ìṣẹ̀mí àlùbáwùdà kọ́ọ̀dà wọ́n bí ojú ìhún nígbà tó mẹ́rin yà máa ní wọ́n bí ojú ìhún ni ìwọ náà ní dá mi padà láàárín ìyá àmẹ́lú sọ ní àfi máa tarọ́ gbogbo tí mo fi lẹ́nu iṣẹ́ tí mi ṣe kí bá lè lọ ṣe ọmọ ní kálá ìnáha ìyá kálí mọ́tò rúwà kan ìlú ha á ọ̀rọ̀ àkànjẹ nílé ìfẹ́ ọ̀rẹ́dẹ́yàn sọ wàmí wàrọ ìhìnbá òkàkù ìlà yọ mi wà tó torí pé kàkà ó ti wà láàrin àwọn àtìlẹ̀ ayé ìyẹn ní ṣayáàtò ìbàdàkì ìyàtò ìṣẹ̀lẹ̀ agbèrè méjì láàrin ayé àtìlẹ̀ àlùkìlẹ̀ àrùn ìṣẹ̀lẹ̀ kan nìyẹn nínú ìṣẹ̀lẹ̀ yọmọ ìkìyàmẹ la ó kó sínú bí yọmọ ìkìyàmẹ wà la ó kó sínú bí náà fi lọ wà ọlọ́run fi ọjọ́ ìbúra ọjọ́ gbẹ̀gbẹ̀ àlùkìyàmẹ. إن الساعة لآتية لا ريب فيها القيامة لآتية أنتم لا ريب فيها كفية بيجي لا شك فيها كفية بيجي مر إلى القيامة وقبل القيامة شاهد فيها القيامة واضح هناك أشراط أو علامات أريد أن أقول لك أمين الدالة على قدوم أو دلو هذا اليوم أو إذا ما توقع تبيا أجولة السنة قد علمنا إياها النبي صلى الله عليه وسلم أو أمي النبي صلى الله عليه وسلم أجي في موا أجي في قوة صلى الله عليه وسلم منها ما هي صغيره ومنها فهي كبيرة ó bẹ nínú àwọn àmì àmì kéékèèké kéékèèké kéékèèké ni ó ti bẹ nínú àwọn àmì àmì ńlá wà حدد الكبرى منها بعشرة Ànábì sallallahu alaihi wa sallam nínú àwọn àmì ńlá tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ ṣáájú kálùkì àmọ́ tó dé Ànábì sọ fún wa mẹ́wàá mẹ́rin ومن هذه العشرة نزول عيسى بن مريم nínú àwọn àmì mẹ́wàá táwọn fi pé ní àmì tó tóbi ó ní látàkó mọ̀tà ó ní àlùkìyàmù ní dé títí títí tí àwọn nǹkan mẹ́wàá ìta ti ṣẹlẹ̀ nínú àwọn nǹkan mẹ́wàá ìwá ni nùzúlù Ìsá bínú Màríyàm òun ni pípé ìsọ̀kalẹ̀ Ìsá ọmọ Maryam tí wọ́n bá ti sọ wípé nǹkan sọ̀kalẹ̀ bìmáàná kọ̀dé rọ́fàá áwò ìrìdáfàá àwòrúfìà kọ̀bù ó túmọ̀ sí pé nǹkan yẹn ti lọ sókè àbí wọ́n mú nǹkan lọ sókè òun ló máa pákó ṣe kí ni kó sọ̀kalẹ̀ wà orúurú tí wọ́n bá sọ wípé nǹkan kan ó jẹ́ jáde òun òtúbọ̀ ẹ̀ òtúbọ̀ ẹ̀ ní pé bàdá alẹ́ ìfìfà lẹ́yìn ìgbà tí nǹkan ti fara pamọ́ kí nǹkan yẹn wá fara hàn òun náà ní kòrò ojú ni wọ́n ti sọ pé kòrò ojú alìmọ̀sí ìdàjáàlì ìjáde ìdàjáàlì ìdàjáàlì tá ń sọ yìí àtọ́jú sọ́nà kan wà ní ọ̀sánà ó ti sọ fún wa wípé ó wà nìkan láti àsìkò Musa alayhi salam torí pé ló tó dàrú máwọn èèyàn lọ́wọ́ ni wípé ọlọ́ọ̀bà àdékè ọlá sọ wípé tíríkà rúṣù kọ̀dẹ̀kọ́là lè kọ́wé wà á lọ Muhammadu ilà òṣèlú kọ̀dẹ̀kọ́là lè kọ́wé nílẹ̀ rúṣù pé Muhammadu jẹ́ kọ́kọ́ àyàfi òjíṣẹ́ kọ̀dẹ̀kọ́là lè kọ́wé nílẹ̀ rúṣù àwọn ànábì kan ti lọ ṣáájú ẹ̀ wọ́n wá máa wò pé kọ́là ti máa ń máa ta pé wọ́n fi kú ṣáájú ànábì ọlọ́wọ́ bá sì ní fa àárò lima yorí ohun tó bá wọn lọ́wọ́ ni máa ń ṣe. láàrín àlọ́ àlọ́ àyà fún àlọ́ wà wọ́n mi àlọ́ ohun tó lọ́wọ́ bá ti kò fẹ́ tó lè bí ṣùgbọ́n gbogbo ní àwọn bí i. bọ́lá ọba sọ wípé báyìí ni mo ṣe máa ń ṣe tẹ́lẹ̀ tó bá ní ṣe bẹ́ẹ̀ mọ̀ tálẹ́ tó fẹ́ mú ọlọ́wọ́ bá sí. Allahu ya'lamu haythu yaj'alu risalatahu tó bá alimọ̀síṣù kẹ̀kẹ́ sámọ̀lì ìsàyàkùrù kọ́bùlà kìyàmì sáà òun náà máa jáde ṣáájú àlùkìyàmọ̀ kí ló ní tó fi ń pè ní kòròjì anáwó ìsáfà sí màkáàlì torí kó fara pamọ́ sáàyè kan wà kàn ní báyìí àná dàríkẹ́ bàyánà ṣàfihàn nàbí sọ̀rọ̀ bá àyẹ̀wò sẹ́là gbogbo ilé ìlànà bí ti ṣe lálàyé fún wa ibi tó wà bó ṣe máa jáde ìgbà tó máa jáde ṣáájú tó tó jáde kí làwọn àmì tá a fún kí jàjáde tó jáde òun yìí dáadáa ẹ̀rọ tó kọ̀ lóà kíkí ni òun náà jáde òun Yàjúj wal Màjúj àwọn Yàjúj àti Màjúj àwọn náà máa jáde eléyìí náà ní nínú tí Kùránì ti dárúkọ fún wa ni nígbà tó lọ́ọ́ bá ń sọ nípa zolkọ́ọ̀lù lẹ́yìn òun ló dí àjújà àti bàjújù pàbílì kan ó mọ wọ́ọ̀dù pamọ́ wọn ni wọn sì láǹfààní àti jáde àlọ́bí sọ̀rọ̀ bá ìsọ́lá ní wọ́n máa gbẹ́ wọ́ọ̀lù wọ́n máa gbẹ́ ilẹ̀ pé kán lè rí ọ̀nà gbàjáde lábẹ́ wọ́ọ̀lù tí wọ́n bá gbẹ títí títí títí nígbà wọ́n bá látàárọ̀ tó alẹ́ tó bá rẹ̀ wọ́n tán wọ́n wò pé ah, ẹ̀dí àlọ́ sinmi díẹ̀ lọ sùn ilẹ̀ ti ṣú nígbà wọ́n bá débẹ̀ ìjọ kejì gbogbo tán ti gbẹ́ àtúntìjì padà wọ́n tún bẹ̀rẹ̀ iṣẹ́ nìjẹ́rìí wọ́n tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mọ́ṣe máa máa bá lọ́nìyẹn wọ́n wá láǹfààní àti gbẹ tán wọ́n bá jáde ìyàpọ̀ ojú àwọn náà bá jáde. so àwọn ọkọ yìí wà nínú àwọn ọkọ mẹ́wàá tí àlọ́bí sọ̀rọ̀ máa yọ sẹ́lá tó pè ní àṣọrọ́ tó ta àjẹrẹ kúrò àwọn àmì àlùkìyàmọ̀ tó tóbi wà nínú àdùnsú lórí ìsàbòrò mọ́ríyàm nínú ẹ̀ ní ìdìjáde ẹ̀yìn sa ọmọ mọ́ríyàm ìgbàgbọ́ àwa mùsùlùmí ومن كان في هذه أعمى وهو في الآخرة أعمى وأضل سبيلا ẹni tó bá kọjú nípa ohun tá à ń sọ yìí àìmọye nǹkan míì ló tún máa kọjú nípa rẹ̀ irú ẹni tó bá kọjú nípa pé ṣé ẹyin sá ń padà bọ̀ àbí ò padà bọ̀ yìí tó bá já láìnà kan tí ò gbàgbọ́ yé tí ò gbàgbọ́ yé Quran tí ò gbàgbọ́ yé hadith nípa ọ̀rọ̀ yìí tá tún sọ nípa kófùrú ahlul pé àwọn tí wọ́n bá jẹ́ ahlul kitab Yahudi àti nọ̀sọ́rọ́ ni kèfèrí ni wọ́n wàhó mùkànlá lúnà fi náà wọ́n àwọn ọlọ́pàá sì máa bẹ́ẹ̀ lọ péré lìyànnáwó ma ámànù bìmọ̀ jáhàbí ni Muhammad sallallahu alaihi wasallam torí páwọn ẹ̀mí òǹtàlọ́ bí mú wá wọn ọ̀gá gbọ́ ànábì ti fi sọ pé ma yajma'u li ahadun min ahlil kitab yahudiyyun wala nasrani èèyàn kan jíù ni kírísítẹ̀nì yahud àwọn nasara ó wá gbọ́ nípa ìdí àlọ́bí sọ̀rọ̀ máa tẹ́lá àti ọba fi rán mi kò wá gbà na gbọ́ ilà kádàmínà sáàrì náà àyàfi kó jẹ́ lu ọmọ náà ọlọ́run sọ pé láwọn yàgùn ilẹ̀ yìí náà káfà omi náà rí mi mo kí ilẹ̀ yahoo náà àwọn kìtà yahoo wọn ní ilé wọn ní gbò ti ń bọ̀ sóhùnfà mọ̀tọ̀ hárọ̀ àlọ́bí ọlọ́run ni ó ń ka síra ọlọ́run ọba tó má fi ha kó tùbọ̀ nǹkan yìí mà wà máa sáfà wákọ̀ lẹ́bí ìlà ojú kìtà àlà ìlà mi báyìí máa jẹ àwọn ìgbà ìjìnláṣú ìgbà tó lè lóde bá wọn níbo mi ọlọ́run bá fi yàgbẹ̀ náà ọlọ́run bá lè jọ lásán pé ṣáàtàdà mi ní indi àbúrò látara kìíta wọn gbàdọ́ ìgbọ̀ sọ̀rọ̀ bá wà ìwọ̀sẹ́là ọlọ́run wá ní ìlànà ìlànà káfàrù ní ìbúná ìrìbàyàn ọlọ́run bí ń ṣàlàyé àwọn tó jẹ́ ni torí pé wọ́n ní mí nínú ìtumọ̀ tó ní lìtẹ̀bọ̀yìn ó máa ń túmọ̀ sí pé àwọn apá kan nígbà ló tún máa ń túmọ̀ sí pé àwọn tó jẹ́ pé ìrìbàyàn ọlọ́run ní àwọn wo ní tètè rí ahlul kitab yahud nasọrọ wal mushrikin àtàwọn tó jẹ́ fáwọn tiẹ̀ àwọn tiẹ̀ mú nǹkan míì tó fojú hàn báyìí ní ọlọ́run lẹ́yìn ọlọ́run ọba fi náà rí jahannama ọlọ́run ni wọ́n máa bẹ́ẹ̀ lóná ọ́ọ̀lì yìí náà ti hàn títí lọ gbére so ẹni tí ó bá nígbà nípa lòzúlò ẹ̀yìn sábẹ̀ lọ́ríyá láyé nínú bí hàdà kò lè gbélé lọ́dọ̀ kí sì ló fa àdìjẹ́ àdúgbò àdìbò ọkàbò nínú tó bá ń bí káwọn èèyàn bá gba lòzúlò ẹ̀yìn sábẹ̀ lọ́ríyá nípa pé ẹ̀yìn sá padà bọ̀ àwọn nǹkan bíi mẹ́ta síbẹ̀ rẹ̀ àkọ́kọ́ àdìjẹ́ àdúgbò àdìbò ọkàbò àìmọ̀kan tó gbọ́mọ pọ̀ àyìmọ̀kan tó gbọ́ wọn pọ̀ ó ń jẹ́ sábàbí káwọn èèyàn má gba pé ẹyin sá ọmọ mọ́lẹ́yàmọ̀ ó padà bọ̀ láyé ẹlẹ́ẹ̀kejì á lè tìgbà kí nǹkan ìrújú kí nǹkan dàrú mọ́yàn lọ́wọ́ ẹlòmí àwọn wípé àwọn tí wọ́n jẹ́ lọ̀sọ́rọ́ àwọn gbà pé ẹyin sá ọmọ mọ́lẹ́yàmọ̀ ń bọ̀ wáyé táwa náà máa wá gbà pé ń bọ̀ wọ́n ti gbàgbé wípé nínú ọwá ìrí àkáàbìdà nínú àwọn òfin tá a bá lò nínú ẹ̀sìn tá a bá fẹ́ mú ìdájọ́ ẹ̀sìn wa ṣẹ̀rẹ̀ ó máa kọ̀wọ̀ lánàá ṣẹ̀rẹ̀ ò lánàá máa làm yẹ họ́ ní ṣẹ̀rẹ̀ àkànà òun náà ní pé ẹ̀rí òfin àwọn yehud nasọ́rọ́ òfin ẹ̀sìn àwa náà lè máa lò nígbà tí ò bá ti ya pa tí ẹ̀sìn wa mú wa nínú tí wọ́n wà lórí ẹ̀ tí ẹ̀sìn wa tún wá fẹsẹ̀ rí lẹ̀ tòró wà ló tọ́ ń ṣe ẹ̀sìn wa dé ó ṣe kí ni ó bì í dànù ó bì í wó pé eré yóò ṣá rẹ̀ nínú ẹ̀ kọ̀dé káfàrọ̀ lẹ́bí náà sí mọ́ríàmù nínú tí wọ́n wí ṣáájú kánú tó dé ni pé mọ́ríàmù ọlọ́run Islam dé ó ní làkọ̀dé ó láwọn bá sọ báyìí wọ́n ti ọlọ́ọ̀bá wọ́n ti àwọn sọ pé sọ irú ilé wọn wà lórí ẹ̀ ẹ̀ nírí mùsùlùmí kan kó wá ní àwọn náà gbádùn ẹ̀gbọ́n ohun tí wọ́n bá wà lórí ẹ̀ tí ò bá da Islam máa sọ fún wa èyí tí wọ́n bá ṣe tó bá da Islam á ti kí ni á fò pẹ̀lú torí pé kí lọ́nà bá fi ànọ́bì sọ̀rọ̀ sọ́lá ṣe mú sọ́ọ̀tì kọ̀ ẹ̀yà lẹ́yìn ọlọ́run bá ṣàlọ́bì ní ẹ̀ jẹ́ wípé ohun tó fi lọ yẹ tó jù lòdò a máa sọ fún wa pé àkójọ́dọ́ ah, lélẹ̀ sọ́wé èyí tó dẹ̀ jẹ́rọ àlọ́bì sọ̀rọ̀ sẹ́lá àwọn yìí ṣe pàtàkì ká gbọ́ ẹ ẹlẹ́ẹ̀kejì nìyẹn nǹkan máa wọ èèyàn lọ́wọ́ àdùn àwọn èèyàn wá dùn wọ́n wá owó ẹlòmíì ti wọ́n sì sọ pé iwu pé the piper dictate the tone ẹni tó bá sanwó fún onílù ló máa sọ orí ìlú tó fẹ́ lù fún onígbọ̀gbọ̀ tí wọ́n sanwó fún mọ́ bá yóò máa fi ó gbọ́dọ̀ fún èkú yìí kó lè rówó gbà sọ nínú àtọwọ́ ìyẹn nínú ẹni ṣùgbọ́n àti ìrújú ọ̀rọ̀ ti ẹ̀ka ń gbọ́gbọ̀ àwọn èèyàn lójú nínú ẹ̀ àlàáwà ìfẹ́ mi ẹlòmíì ti wo pé gbogbo tí àwọn ọkọ bá ti ń sọ òun gbọ́dọ̀ máa ya pẹ̀lú ọ̀ọ́lì tó rọ̀ torí kó fẹ́ rọ̀ á wò pé gbogbo táwọn yẹn bá ti ń ṣèlú á máa ya pẹ̀ káwọn náà lè tata rẹ̀ dá mi mọ̀ ọ̀ọ́lì tó rọ̀ yapa kò dẹni mímọ̀ táwọn yẹn bá sọ pé ìwọ sọ pé bí everybody àbẹ̀wò àti àlọ́ sọ pé bí yẹn àwọn ọmọ tó sọ pé bí yẹn dà ọmọ tó sọ pé bí yẹn dà àbí nígbà tí Ibrahim yapa lórí dáadáa ó wà ní wọn wọ́n ní iná sami'na fata yadhkuruhu yuqalu lahu Ibrahim àti máa ń gbọ́ sọmọ kékeré kan máa ń sọ ó máa ń sọ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi aburú pa àwọn èrè tẹ́lẹ̀ yuqalu lahu Ibrahim orúkọ ẹ̀ ní kíni Ibrahim ó jẹ́ ní mímọ̀ látara pé kíni ó yapa. kọ́ọ̀lì tó rọ̀ èèyàn ti bá yá pákó dẹni olórí bù fàkọ́ọ̀lá àná ọ̀pọ̀ kùmù làálàá nígbà tí fìrà àrùn sọ pé mi lọ ma yìí mo ga jọ lọ́wọ́ yìí ẹ̀rọ lori àwọn èèyàn máa bọ̀ popularity ba ìfi ara ẹ jẹ jẹ ẹ̀sìn ọlọ́run máa ṣẹ́kù sí láíláí ìwọ ló máa padà parun kọ́nà máa ṣe wálẹ̀ sá látara irọ́ kó jẹ́ ká sọ sórí òdodo kọ́ni rúfin wà ti gba ó ti gbọdọ̀ ó ti gòkè ó ti gba gbogbo everywhere wà rúfin àlàyé wọ́n ti gbé ìmọ̀ kúrò ayé ti sáà ànábi ó ní ìnà mi nà àlàbà ti sáà nínú àwọn àmì táwọn ti mọ̀ pé àlùkí àwọn ti dé ayẹ̀wò àwọn ìjáhàn òun ni pé àìmọ̀kọ́ agbòdì gbàgbà àìmọ̀kọ́ agbájúmọ̀ wáyà ń fa ìrìn wọ́n kó ìmọ̀kú lórí ilẹ̀ wáyà kéèlò rìjàn àwọn ọkùnrin máa kéré wáyà tó nìta àwọn obìnrin wọ́n ti kí wọ́n pọ̀ hátà yàkúù náà لخمسين امرأة قائم واحد tàbí ti wípé obìnrin fifty ratio one to fifty ni tẹ bá ti rí ọkùnrin one billion ẹ máa rí obìnrin fifty million ibi táyé ti ń lọ nìyẹn kò tí ì débẹ̀ báyìí ṣùgbọ́n sì lọ bẹ̀ ratio one to fifty alárinrin ṣáàtì gbogbo wà nínú àwọn àsọtẹ́lẹ̀ àlọ́bìnrin a fi iyèméjì lé lórí a gbọ́dọ̀ wá ọbẹ̀rẹ̀ lé lórí Ìsá búrú lọ́rìyà yẹ́nzìlú wà ha alìkàrìbù àwọn ọmọ fẹ́ wọ́n kọ̀ Ìsá ọmọ lọ́rìyà ó bọ̀ Ìsá ọmọ lọ́rìyà ó ń ṣe ó padà bọ̀ a padà ó lè má ṣojú èmi àti ẹ̀yìn bọ́lá bá ti bẹ̀ ó lè bù wá lẹ́mìí kó jojú wa torí bá lọ́bi sọ̀rọ̀ mọ́ àyùmọ̀sọ́lá sọ pé tí àwọn àmì àlùkì àwọn ńláńlá yẹn bá ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láì ó lọ́ máa tẹ̀léra wọn gẹ́gẹ́ bí ìgbà tí ilẹ̀kẹ̀ bá já ẹ̀yà àfiwé tẹ̀sùbà ìyẹn yé gbogbo wa tí tẹ̀sùbà bá já àríwẹ̀kọ́ lọ́dà wọn tó ń lò kí ló máa jẹlẹ̀ ẹ̀rí bá máa já tẹ̀léra wọn báyìí ama máa dà tẹ̀léra wọn ni ẹnu ní ìlú ọlọ́run ló mọjọ́ tó ti fojú rí tẹ̀sùn bá láàrín tó ló ṣe ṣe mọ́ṣáláṣí ta sí kírun gbogbo ìgbà lẹ́yìn tábà rẹ̀ tó fi ṣe téèdì tó fi kọ́ ohun tó ọ̀yọ́ fi gbókun ilé ayé àìmọ̀ ni kọ́lọ̀ kó ṣàánú wa kó mu wa tó lórí Islam nínú ìgbàgbọ́ mùsùlùmí nùzúlù àyíṣà bẹ̀rẹ̀ mọ́ríyà gbogbo àwọn àfáyà láwọn àfáàrí orí tí wọn ṣonífẹ́ inú orí tí wọ́n dúó lé nìyẹn a lè ráwọn àfá kọ̀ọ̀kan mìíràn sára sí wà lọ́kọ̀dà nínú ọ̀tọ́ ti lọ àtàwọn tí wọ́n bẹ láyé zahabu ila almadhab bi adami nuzule a lè rí wọn tí wọ́n sọ wípé ọmọ kò padà wà kọ́ olóhùn ṣáàz ọ̀rọ̀ wọn yẹ ó wà nọ́mà ọ̀rọ̀ wọn yẹ kò rárá ọ̀rọ̀ wọn kọ́lọ́ba wa dá wọn padà sórí òdodo a rí nínú àwọn ọ̀daràn tó ṣe pé kò ń ṣe iṣẹ́ tuntun nígbà táwọn èèyàn ṣe protest ẹni náà ló kọ pé fifty evidences to support eh, protest wọ́n sì ti rí one trillion plus àbí ní dúkìá tá a pàdánù látara protest ṣé Islam máa ń wà níbi kí ọ̀dà wò Islam bá lù ẹ̀mí àwọn èèyàn gbogbo tó bá lè mú kẹ́mi àwọn èèyàn bọ́ ní ọ̀nà ìtọ̀ ìsìláàmù máa ń ṣe kí ni sátán bẹ̀rẹ̀ àṣà àwọn sẹ̀rí àṣà lẹ́yìn ìsìláàmù máa ń di ojú ọ̀nà yẹn ni gbogbo tó bá lè di wípé kí ẹ̀mí àwọn èèyàn bọ́ unnecessarily unnecessarily kẹ́mi àwọn èèyàn bọ́ wàlà ọ̀lẹ̀ kọ́ àwọn ọmọdé bá ní àdàmà ọlọ́lá pọ́nmà lọ́bí ádámọ̀ ni àlọ́bí ní kásìrì lọ́yìí kàkásìrì wà wà kásìmọ̀ àjùmọ̀ mọ́ yí kàkàsìrí ìwà wàháyì òkú tó ti kú ká wá mú ká máa dé ká máa fọ́ igbógbó ẹ̀ ó dà gẹ́gẹ́ bí ìgbà tó wà láàyè tá à ń ṣe bẹ́ẹ̀ Islam ò fẹ́ ẹni ọmọ ẹ̀dẹ́ yọ ṣe pàtàkì irú ẹni náà ti ti kọ́ àsìkò mo ka díẹ̀ lẹ́ẹ̀mẹ́ ẹ̀rọ náà sì gbà mí gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn tó wá ń kó wá náà àwọn àfáà tó jẹ́ ní wọ́n lè ti sọ pé òun gan kò sínú Islam mọ́ wọ́n lè ti ní o ti fẹ́ sí Islam gbogbo ọ̀rọ̀ àwọn ẹni náà lẹ́ni náà tó wá ń kó wá a máa ṣe yín lè mọ̀ inú ìyá máa bàjẹ́ pé àwọn èèyàn kan láwùjọ wa ta ti mọ̀ pẹ̀lú dáadáa tẹ́lẹ̀ tí wọ́n bá wá sọ wa burú ẹ̀ wá máa ráwọn náà torí pé kí ni ẹ fẹ́ tẹ ayé lọ́rùn àìmọye àwọn ọ̀rọ̀ burúkú tó bá ń ṣẹlẹ̀ láwùjọ ẹ̀ ráwọn ẹlòmíì ìlú àwọn afá nínú àwọn ọjọ́ wọn kọ̀ sí afẹ́ni bí ìgbé kò kàn wọ́n aburú sí i asukú sàálẹ̀ nípa àti kábùrú máa lọ bẹ́ẹ̀ bá ti ráburú láwùjọ fọwọ́ yẹ ti yí padà wà á ta tó lágàdá lè kànáfà kódà kí nǹkan yẹ kó mú ẹ̀mí ẹ lọ fàyílà tẹ̀sẹ̀tẹ̀ ìbò lágbára láti fi ọwọ́ yí padà fàmìlítẹ́rìk fi ahọ́ rẹ̀ yí padà sọ̀rọ̀ lé lórí pé nǹkan báyà burú ni ẹ̀sìn ṣèbàjẹ́ ṣàlàyé fáwọn èèyàn ìṣesí ìṣesí ìṣesí tí ò dáa ni káwọn èèyàn gbé nǹkan kalẹ̀ tí wọ́n débẹ̀ ẹ̀rọ ti tiẹ̀ èèwọ̀ nínú Islam haram ẹrù ẹ̀ lọ fi ń jẹ oko olóko haram tó bá dọjọ́ pé ilé àlìkìyàmà iná máa dá akólùfì ìbáfọ̀mẹ̀ká náà iná ló jẹ síkún ẹ wàtàtà sílàtà ìyọ̀ ó wá ti sábà bí kò padà wọ lọ́lọ́rùn ẹ wo tó ṣẹlẹ̀ láàrin Sulaiman ìdùnnà pàtàkì sí nìkan nígbà táwọn èèyàn bá Sulaiman gbogbo wa dájọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ èèyàn kan dákú kalẹ̀ ẹnì kejì mú àgbàkan sí ẹ̀ ó lọ fi jẹ oko ẹ̀ wọ́n lọ bá Dáwùd àlẹ́sàlá pé ẹ̀rọ ni gbogbo orí gbogbo tí mo gbé àgbàdo ọgọ́ọ̀kọ́ ẹ wà ó wá bẹ́ẹ̀ jẹ gbogbo ẹ̀. Dáwùd wá òfin kí irú ìdájọ́ wo la fẹ́ dá kò gbà torí pé tó bá bí èyí náà ẹ̀rọ ni wọ́n ti jẹ koríko. ẹran là ń ìkiri káàkiri ọlọ́run ní pàpà hamnaha Sulaiman ọlọ́run náà fún Sulaiman làgbọ̀ yẹ kí làgbọ̀ yẹ ta náà wípé sọ fún wọn wípé rí ẹran a wà lọ́dọ̀ ètò ní oko a wà ní ní oko a máa gbogbo wàrà tó bá wá a máa jẹ́ àǹfààní fún un ìwọ wá nìwá lọ gbé oko tẹ́rọ ẹ̀jẹ̀ tó kó yẹ bá ti wá wù débi tó kó ẹni wà wà wá gba ẹran rẹ̀ òun náà fọwọ́ mú oko jẹ́ mẹ́fẹ́ nìyí àwọn àsìkò tẹ́rán fi wà lọ́dọ̀ ẹ̀ a máa fún lóúnjẹ àbí òní fún lóúnjẹ a máa ṣe ìnáwó lé lórí tó gbogbo míìkì tó bá ń jáde látàrẹ̀ ta ló ní òun ló ọjọ́ tí orí tí oko yẹ bá sì ti wù débi tí ó wà tẹ́lẹ̀ ìwà wa gba ẹran ẹ̀ kò sí tó máa ṣe ẹran ẹ̀ kò sí tó máa ṣe kí ni kódà tẹ́ran yẹn bá bímọ sásìkò yẹn ìwọ náà ló ní ṣùgbọ́n tẹ́ran yẹn bá dàgbà sí yẹn lọ́dọ̀ tó bá tún fẹ́ máa fi ṣiṣẹ́ oko mi kó tún firi tó rọ́dọ̀ ẹ̀ ló wà òun ló tọ́jú ẹ̀ tó gbogbo àǹfààní ìhun náà sí lọ́dọ̀ ẹ̀wọ̀rọ̀ táwọn èèyàn tó lọ fi ẹrọ ẹ̀jẹ̀ koríko àwọn èèyàn ẹrọ ìyọ́n ní láti gbálẹ̀ olóko wà wá lọ dáko míì fún gbogbo wàrà ẹrọ yẹ ẹni yá máa dikí kò ní lọ tẹ́rọ rárá wàrà ẹrọ yá máa dikí ni òun á máa fi ṣe gbádùn sí ẹ tó kó àfi wù padà ṣẹlẹ̀ pẹ̀lú pé a máa wọ ní gbóhùn ẹ ọdún mẹ́fà lẹ́yìn má jẹ́ kí oko yẹn ṣe kí má jẹ́ kó wù àwa mú wàrà lọ nìyẹn o ìjọ àgbélọ́pọ̀ ìlú àwájú kò bí adé kéde àbúwà tó káwọn ẹni yẹn mẹ́fà burú làwọn jì nínú bá láǹfààní rẹ̀ sọ fáwọn èèyàn aburú ni o àti sí ìtàrí èyí tẹ sọ pé áà ah, kíní kan mọ̀ gò lọ síbo ní nàìjíríà dájọ́ ní àdéhùn ìyẹn náà kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní máa ń fún o ẹ tó lìdí àwọn èèyàn pé ẹ fúlàní mọ̀ gò èyẹ òun ní ṣe yẹ méjì bẹyẹ mo sì rí yẹ wò ó ti wá bí òyìnbó báyìí ìlú òyìnbó lọmọlọmọ tó ti bá sí òkú ẹ wo yẹ mi tó ti sùn ní ṣàṣà nígbàgbà gbogbo àwọn àyẹ̀wò ní ẹ̀wọ̀ èèyàn tẹ́lẹ̀ wọ́n ti rẹ̀ sí látara wàhálà tá a dálẹ̀ wàhálà tó ti pé ta bá dálẹ̀ sí ajé wá tààrà nígbà tí káàdé adam nǹkan ló ń sọ ni ó ní wàhálà tó ń lọ ìta bá kàn sínú ẹ̀fẹ́ rẹ̀ iyọ̀ máa èèyàn ó máa dà wá lẹ́nu apc nígbà wàhálà bá ṣẹlẹ̀ gbogbo àwọn ibi tó oúnjẹ ti wá n'iwa gbogbo oko tí wá náà lè lọ́dún tí a gbọ́n náà wọ́n ní òun káfà èèyàn máa ni wàhálà ti sùúrù yọjú ọba òfin sọ pé wàhálà báyìí ní sùúrù ó tó ti bàjẹ́ pọ̀ sí lọ ìwọ́n fẹ́ tún ṣe láàrin kádìdú kánà tí wọ́n ti ń ṣe nìyẹn ọ̀nà tó bàjẹ́ láàrin oṣù mẹ́fà tẹ́ bá fẹ́ tún ṣe kò lè tètè yín lọ́dún mẹ́fà ni àbíbẹ̀ ẹ̀kọ́ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ sí ìrìn kí ni bímọ kásábà áìlú náà wàhálà yorùbá ta ló fà yorùbá náà ni àbíbẹ̀ ẹ̀kọ́ tó àwa ní ṣe sùúrù kájẹ́ kó rí wá pé kọ́lọ̀ ọba kó má gbà wá gbọ́ bíbà fàálà sùfàhà òmìnira pẹ̀lú táwọn òpó lórí wá ṣe gbogbo wàhálà tá a bá yí ká ló fà àwọn ará wa àti kọ́lọ̀ tó wá ṣe. tó tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin ìlú èèyàn kì í dákùn átíkù tí mo lẹ́nu ẹ̀kọ́ mo wà lẹ́sìn ló bá yọ ló jẹ́ nígbà tí mo rí àwọn èèyàn ohun tó fẹ́ pààyọ ni pé ẹ̀kọ́ bá pa àwọn tó bá sọ pé ìṣọ̀ mi padà wá kọ́ tó wọn kéde ìdílọ́gbọ̀n náà kò fi mọ́ kìdù tiẹ̀ nípa ọ̀yọ́wọ́ bí wọ́n lọ tó sí wọ́n lè mọ̀ bóyá àwọn ọgbọ́n ti kú ojú Islam àlójú wa bẹ́ẹ̀. torí pé gbogbo àwọn nǹkan yìí ó tó kílẹ̀ ní kí ò sí èméjì bẹ́ẹ̀. àwọn tí wọ́n ti tako gbogbo kan iṣẹ́ rẹ̀ pé tó ti bẹ̀rẹ̀ gbogbo bíbẹ́ tí máa mú ọ̀rọ̀ yìí wá ibẹ̀ lọ ti kọ́kọ́ fàyà wọ́n ti kọ́kọ́ yọ kúrò lẹ́nu àwọn èèyàn torí gbogbo àwọn ọ̀rọ̀ tó àdúgbò tó sọ̀rọ̀ pa ìpadà bọ́ ẹ̀yìnká ọmọ mọ́ríyàmọ̀ inú Buhari àti Muslim wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ti ti fa Buhari ẹ̀rẹ̀ pọ̀ fún ọ̀rẹ́ ló bá muslim oríṣi lọ́ba ní fa buhari àti ní muslim tó wá tó ti yé bí lọ́ba ti fa àbú ìrà ya nínú hadith ibo làbí ti ṣe kùsì wọn ó ti tọ́ àlọ́ àlọ́ ó ti yé kíni ìdáhà ibi tó ti wá bẹ̀rẹ̀ nìyẹn wọ́n wá ṣe wàá fẹ́ nípa lọ síbi àwọn ibi tó fẹ́ lọ ó ṣe hadith lọ ní pọ́blẹ́mù wọn àwọn issues yẹn ní pọ́blẹ́mù wọn tí wọ́n wá lọ bẹ̀rẹ̀ láti ibi ìṣẹ́ máa máa padà sí pé ẹ Buhari gbà wá wọ́n wá kọ́kọ́ lọ fàyà lọ́dọ̀ àwọn èèyàn wọn nígbà láì mọ̀ kọ́ ṣẹ̀mọ̀ lágbàbọ̀ láwọn wọn ní àjọ ìfọ́ tí ju kọ́ wọ́n ní ṣe kájàm àdìló yọ ṣé wọ́n bá kò ṣe pé wọ́n ní àwa náà kà á rí bẹ́ẹ̀ nígbà bàbá ń ka àwọn àṣẹwọ́n tó bá àwọn ìṣẹ̀lẹ̀ wọ́n ní ìzúlù àyè sábẹ́lẹ̀ mọ́ríyà ìfọ̀kalẹ̀ wọ́n sì ní záwùkì kàlà pé ọba mú ọ̀rọ̀ wá ní bébí ráìtà tó wá ṣe tààrí ìdílé lórí ó kọ́mẹ̀ntì lé lórí ìtumọ̀ ẹni pé o tó owó wà ní o gbà gbọ́ torí tó wá gbà gbọ́ wàá kọ̀ sọ wípé wọ́n máa ń sọ báyìí ṣùgbọ́n o àbí mo sọ pé wà kó tù ṣùgbọ́n èdè sọ pé òun tó sọ yìí ohun tó yọba ti kọ́ ẹ̀ dùnú tí ẹ̀gbẹ́ kó ṣàgbà tí wọ́n ló sọ ọ́ bí kan táà ìdíbi tó ti sọ àríwẹ̀ kọ́ ẹwà tó ohun tí wọ́n bá sọ̀rọ̀ nípa nùzúlù ẹ̀yìn ìgbàgbọ́ ìmọ̀rìyà wọ́n ní sábàtà dáadìjà bíi àdéhìláṣẹ. Àlùmọ̀tàwà àti ọ̀ àwọn ẹ̀rí ti jẹ́ wípé gbogbo mùsùlùmí ìtàfàkọ̀ àjùmọ̀à àléyí ọ̀làmá ní àdìsíláà gbogbo àwọn àfẹ́sì láwọn afáàrí wọn palùpọ̀ lórí pé ẹ̀yìn ìfàwọn ọmọdé àwọn padà bọ̀. ولا يجتمع هذه الأمة على ضلال ìjọ àlọ́bí òní kó jọ lórí ọ̀rọ̀ àlù. Táwọn ọmọ bá ti ń ṣe nǹkan àlù tẹ́lẹ̀, Dàyáǹtì láwú bí ọ̀dù lè méjì bò yóò bá jìnnà láwọn àmọ́wò. Ọlọ́run padà sí ẹni ilé kọ́lé táwa ṣàlàyé fún wọn. Òun ẹbí rí pé gbà mí, àwọn èèyàn ti wà ní orí ọ̀rọ̀ àlù rẹpẹtẹ ṣe kájá rọ̀ṣùmọ́gbọ́n ọlọ́ba akẹ́ bàbá ọ̀nà wà nílé ẹ̀mẹ́ yorùbá tí bàbá ìjẹ́ tó dẹ̀ wà wọ dànù àrí ó pọ̀ rẹpẹtẹ ṣé bàbá sọ pé dọ̀bá lè ò wọ́n sọ àrí kọ́ ṣé ṣe kàmọ́lì ò sọ pé dọ̀bá lè ò wọ́n sọ àwọn ọ̀nà ti wà lórí ọ̀nà àná ọ̀nà ó sì fi rán àwọn bàbá ìfẹ́ sọ fún ọ̀yọ́ bó ṣe bọ́ ọmọ tó yẹ kó kó wọn lọ́wọ́ náà ni wọ́n fọ́dá bá mi bá àdìgì kọ́lùkù ọlọ́run lé àwọn fóró lé àwọn bàbá yìí ẹ̀dá kan ni wọ́n àrólé kan ni wọ́n àgọ́ àròsàn ní àjà nínú tẹ máa bá lára kírun tó kírun. wà ìdàgbọ́mù ìlàsọ̀lá kọ́ọ̀mù òkùsàlà ọjọ́ tẹ bá rí wọn kírun gan wọn ara láàrin ni wọn bá ti sásìkò ṣèbí bí táwọn ẹwà àwọn àfàtọ́ wọ́n ti kò mọ́jọ́ ìdè lọ kí o dá. Àbílẹ̀ kan wà jáde náà ní ní àbá àná tẹ bá bí wọ́n bọ́n bàbá wọn náà ṣe ṣe nìyẹn bọ́n àpá wọn ṣe ṣe nìyẹn. Lẹ́bi láwọn tó bá gbàgbọ́ yí ẹ̀sẹ̀ láti kò ló bá tó gbogbo tó di kí wọ́n bẹ̀rẹ̀ wọn pàtì Àsọ̀dá tó pọ́yì háyà àlàsọ̀dá háyà àlàfàlà orílẹ̀-èdè yẹn wá lọ ṣe wá lọ ṣe kọ́ gbogbo tó ń jẹ́ síra àti ìdà tó fẹsẹ̀ rinlẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa lòkìyàmọ̀ ẹ wà níbi ibi wọ́n ti ń sọ̀rọ̀ àlòkìyàmọ̀ kọ́ máa sọ̀rọ̀ nípa àṣọ̀rọ̀tù sáà àwọn àmì pàǹkìyàmọ̀ ti tó wọ́n wá ní wí kí wọ́n má sọ nùzúlò ìsá bẹ́rẹ̀ mọ́ríyàmọ̀ ìsọ̀kalẹ̀ ìsá ọmọ mọ́ríyàmọ̀ alàdáwó ọ̀rọ̀ ìwòkàdà ìjẹ́kùgbé táwọn yẹn wá gbé kiri ìgbóná kiri مهتد والكذب على الله ما جد فاروق قلوبني ومن أظلم ممن افترى على الله كذبا ọlọ́run níta lẹ tó burú jù tó já lábòsí jù lọ tó dàgẹ́gẹ́ bí ẹ tó parọ́ mọ́nà wọn bá lè fi ọ̀la. tó parọ́ mọ́nà wọn bá wọn lọ́wọ́ la yẹn ti fi kọ́ọ̀nà wọn rí ní à ṣe é láwọn tó bá ń ṣiṣẹ́ tó ń ṣe yẹ èyí tó máa ń kọ́nà jù ní máa ń kú sórí ẹ̀ torí pálábòsí kí ni túnmọ̀ gbúlò alábòsí ẹni tó mọ́ pé dáadáa ìlú lè fọwọ́ bò lẹ́sí rí pépà sí ẹlòmí bá kàtíra ní wọ́n wá fi sábẹ́ tébù àà ìrà tó wà lórí sábẹ́ tí yóò pa mọ́ kí yóò ṣe bá fi sábẹ́ tébù ẹ̀rá ìmọ̀kan àìmọ̀kan kí ni wọ́n gbọ́gbọ́ ti ṣe fún ìsìláàmù o táwọn ọmọ ti mọ pẹ̀lú ẹ̀jẹ̀ pẹ̀lú ìyà pẹ̀lú ìdààmú pọ̀. Kọ́lùkù náà lọ́wọ́ ló sọ dáadáa, ọ̀dọ́ ni wọ́n máa máa ráàlú agbáre, wàtábà ìṣe àwọn wọ́n sì máa tẹ̀lé fẹ́rú. Wàtáwọn ẹ̀yẹ kọ́wù náà ọ̀yà ọlọ́lọ́mọ náà ni wọ́n ìlà màtà àbàdàn. Àyàfẹ́ tó bá túbà lọ. Wàyà kò bá lè táwọn bàtà àfìmọ́ àdíjá ọ̀pọ̀lọ́ lè gbà tún bẹ̀ẹ́ tó bá tún bá gbà tí ò fi pọ̀ ká bú. kọ́rọ̀ wọn bá di ọ̀rọ̀ fìdí àwọn kọ́ọ̀dà al'an àmàjù dèlẹ́bí àmàlà sí ìbáru ìsọ̀rọ̀ fi. a ẹ̀tọ́ ẹ̀tọ́ nígbàgbọ́ yèmí lọ sí gbàgbọ́ báyìí. mo ti gbàgbọ́ ọlọ́mọdé olóyè fún gbogbo wa o ká tó túbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ tàbá sọ̀rọ̀ nípa lòzúlò ẹ̀yìn sábẹ̀ láyà ṣokò fi ìdí mọ́sí ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ ṣe lè méjì lọ ìyá nígbà tá a lè ka okòrò ìlà káàdì lè kìí máa kábà pé ìta ọmọ rí àwọn padà bọ̀ sí áhìrì zaman nígbà táwọn kìí àwọn bá dé nínú ìta gbọ́dọ̀ gbàgbọ́ ni orígun gbàgbọ́ ni ìyá náà rúkúrú mi rúkúrú àlùkọ́ọ̀lì orígun gbàgbọ́ karùn-ún oníkágbà àlùkìyàmọ̀ nínú sí àlùkìyàmọ̀ wa kó sínú àṣọrọ́tù àwọn àmì pé àmì kìí àmọ̀ fẹ́ dé ẹni tí ló ń wájú láyé àà ó gbà tó bá wà sí kankan bẹ́ẹ̀ ni bá ti wà ó ń bọ̀ ó ń bọ̀ nínú àwọn òye tó wà wípé ẹyin sáwọn ọmọ bí àwọn ọkọ ni wípé ìyá sí lè ó ń bọ̀ láti wá wọn. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم دارة أخرى أولو مينو يكناك دال إذا لا تجوي إذا لا مجال فلاسي وما رجع إليه عيسى في تسبت ولا بد ياتي ليمر بذلك قولي لك واجب ملو واجب قالوا كم ملو إن مثل عيسى عند الله كمثل آدم torí bá pẹ̀lú rẹ̀ yìí sọ ọmọ rí àmọ̀ tẹ́lẹ̀ ó dàrí ẹgbẹ́ àpẹ̀lú àdámọ̀ ẹ̀lùdí ayé tí ló dé wọ́n ju òkú gbogbo àdọ́bí ti kú kọ̀lẹ̀ ọ́là nìkan mi lè rúdùn ọlọ́run ní àwọn òṣìṣẹ́ ti lọ ṣáájú aláìmọ̀kan aláìmọ̀kan tó bá sọ pé kọ̀lẹ̀ ọ́là nìkan mi lè rúdùn àwọn àdọ́bí kan ti ṣe kí ni wọ́n ti lọ ṣáájú ẹ̀ tábà sọ pé ní bá rí tẹ̀sí ní ìbùkọ́ àbí ará ọmọ ìyá mẹ́wàá èèyàn mẹ́sàn-án wá ní wọn àwọn sọ pé já àkúlòhùn àní gbogbo wọn lọ́wọ́ tí ajá yorùbá ajá yorùbá pé ọ̀rẹ́ ẹ̀kọ́ yọ̀pọ̀ wà tí wọ́n bá lọ ṣe méjì ní ọ̀sọ̀ pàtẹ́bì tí wọ́n ní jẹ́ kọ́rọ̀ kí pè ní nínú èèyàn three hundred èèyàn two hundred ilẹ̀ wá wọ́n wá sọ fáwọn àtàlà wọn tí ò nítorí pé àwọn kò wà tó bá dúdọ̀ láwọn kan ló ń torí wá. nínú ìwà sọ̀rọ̀ ìfàmárẹ́ tó rẹ̀ nù wà ní kẹ̀bí àmàrà tàlàkà wà ní ìhájì àmàrẹ́ tó ní bùkátà tí ò nílé wà méjì. tí o lọ́wọ́ àtúntò kọ̀dẹ̀ kọ́lá mi kọ́ mi lè ní oṣù àwọn òṣìṣẹ́ kan ti lọ jájú ẹ̀ tọ́wọ́ àtúntò ní tọ́ òbí náà ló ti wá lọ yẹn kan ìyẹn wá wá lójú lẹ́jọ́ lónìí. wàásù lọ́sùn tó fásitì súnà ọba ṣàlàyé kùránì èyí tí ó bá yé níbẹ̀ súnà ọba wá láti kílé ẹ̀ fún yìí táyà kùránì tó wá lórí ọba yé èbí súnà ìwádìí tí ó ti wá ṣàlàyé ẹ̀fẹ́ kò rẹ́rẹ́ kí la wá tẹ àwọn aláàbò fún jọmọ kí la tẹ àwọn aláàbò fún òun tó ti parí tó ọba ti parí ẹ̀ la wá tẹ àwọn aláàbò lé lórí kọ́lọ̀ kó tún ẹ̀kọ̀ọ̀kan wá ṣe nínú tó padà bọ̀ wá ṣe àbọ̀ yakutulu àdàbíàn ọ̀gọ̀rọ̀ àwọn ìrìn náà rí tọ́ bá ń sọ̀rọ̀ dàbíàn kò súnmọ́ kan máa gbà gbọ́ àríbẹ̀kọ́ kò súnmọ́ torí pé dàbíàn tá à ń sọ yìí náà òun náà ti kú òun náà ti kí òun náà ti kú ó rọ náà lọ́rùn yóò ṣe wà lórí ó máa ń parí ó máa ń jí ni ẹni tó bá wù àríbẹ̀kọ́ yàtàwá padà áwùkù sí náà mọ̀ sí hà bẹ́ẹ̀ dàbá sùn ta ló ń gbẹ̀mí wọn òun ni àbí yàtàwáfà ní àǹfò sí ìnà mọ̀tíhá níbẹ̀ yẹ kí ni ìnà mọ̀tíhá mọ́tò bẹ̀rẹ̀ kí lọ́rùn gbà lérò ànáwò àbíbẹ̀kọ́ ni mọ́tò bẹ̀rẹ̀ kí lọ́rùn gbà lérò oorun àbíbẹ̀kọ́ ni wọ́n sọ pé oorun eku wọ́n ní similarity tí ìbọn bá dẹ̀ ní similarity a lè lò kan fún kan bàláfà ni nínú pé táwọn èèyàn bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bí òwe ọ̀rọ̀ bí òye àbíbẹ̀kọ́ ni nínú tó dàgbọ́n ọ̀yọ́ ló kí ló fẹ́ wá ṣe nínú tó fẹ́ wá ṣe yakutulu àdàjàn ó ń bọ̀ wá pa àdàjàn. wàyẹ̀mùnà òjìbìyà àgbà jizíyà lọ́wọ́ Yahuda àti Nasara ó fẹ́ wá fòpin sí torí pé kí ni ó máa fọ́ọ̀tì gbogbo wọn kọ́ ṣe Islam ọlọ́run ní kò sí kọlù wọn ilá àlàyé ìlànàbí kọ́wùn làwọn òfin ìṣáájú kó tó padà kú gbogbo àwọn èèyàn yẹn máa padà gbàgbọ́ wọ́n fẹ́ wọn kọ̀ wọ́n fẹ́ wọ́pọ̀ wá padà gbàgbọ́. tó ìyẹn jẹ́ lọ sí kílọ̀ nínú tó fẹ́ wá ṣe ọlọ́wọ́ bà ní kí ọlá tó bá sì wà ẹ́ wà kọ́ sábà yìí ó pé àwọn àlọ́bí ọlọ́run lè ẹ rí àwọn tí wọ́n bá jẹ́ òbílẹ̀ jẹ́ yìí ọjọ́ tí ọ̀rọ̀ bá pé wọn wá lò pẹ́lú kí bá fẹ́ sọ̀rọ̀ pé kóbìnrin má bojú ṣe kàlùbá níwá àrílẹ̀kọ́ ọjọ́ tó bá ti di nǹkan mí báyìí ẹ̀pẹ́ ńlá ńlá ló máa ń ṣe kàlìbá ní ni ṣùgbọ́n ọjọ́ tó bá ti fẹ́ lọ pé ìbòjú ìṣọ̀rọ̀ ya sáré lọ ẹ̀ báwọn kan ti bá ń ṣe nìyẹn ó tó bá tẹ wọn lọ́rùn ni. wà lámàjá ahùn bí ọlọ́run ni ọ̀daràn yẹn gbà tá lọ dé pẹ̀lú tó bá sọ̀rọ̀ pé wà kọ́ dámà nàbì yìí pé òpin àwọn ànọ́bì lànọ́bì Muhammad sọ̀rọ̀sọ̀lá àwọn èèyàn yìí wá tó wá mú wá wípé ìbọn náà ti ní òpin ànọ́bì lànọ́bì sọ̀rọ̀sọ̀lá àdìsọ́lá kí wá ní ẹni sáfẹ́ wá padà wá ṣe nígbà tó náà ti ní wà kọ́ dámà nàbì yìí àwọn èèyàn yìí gangan sì ní tó bá sọ̀rọ̀ pa ahmadiyya tó bá ní wọn kì ṣe mùsùlùmí àwọn náà lọ́ba ní mùsùlùmí ni wọ́n tẹ bá ní àwọn gbà pa ànọ́bì mi wá lẹ́yìn ànọ́bì Muhammad sàlàsàlà wọn èyí ò ní sọ wọ́n ní kèfèrè ṣùgbọ́n tó bá di irú ilé ìwá ní òpin ànọ́bì ni ànọ́bì sàdásàdá ẹ wo ìbílẹ̀ jẹ ó tó bá ti tẹ́ àwọn èèyàn lọ́rùn yìí ṣùgbọ́n ṣẹlẹ̀ pé téèyàn bá ní fọ́lúwà kò ní mímọ̀ kò kí ń rọrùn láti dú ànọ́bì tó láwọn fọ́lúwà tẹ́ tọ́jú ní làákàyè yẹn àfà oúnjẹ sọ lánàá yẹn wọ́n ní àfà bá ti sọ pé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn tó jẹ́ wípé àwọn èèyàn tó jẹ́ pé fools àbí tí fools wá tẹ̀lé àwọn òpònú tó jẹ́ pé gbogbo àwọn tó tẹ̀lé wọn náà òpònú àwọn èèyàn tó jẹ́ aláìmọ̀kan tó jẹ́ pé gbogbo àwọn tó tẹ̀lé wọn náà aláìmọ̀kan èyí èèyàn á sì sọ̀rọ̀ àìmọ̀kan àwọn èèyàn á sì bá kí gbèdé ewúrẹ́ nígbà tí èèyàn sọ̀rọ̀ àìmọ̀kan yẹ́sì ìbò àlọ́lọ́ èèyàn máa parọ́ mọ́ lọ́wọ́ àwọn èèyàn sì máa kí gbèdé ẹran àbí wọ́n máa bàgbé sí ayé ara wọn jẹ́jọ́ náà ẹ̀mí rí yẹn lọ́dọ̀ àwọn tó gbàgbọ́ yẹ ẹ̀dùn kò sí èèyàn kan tóbi ju òdodo lọ lọ́dọ̀ àwọn alágbọ̀nyé wọ́n lè fi rẹ̀spẹ́tì sọ fún ẹ o ṣùgbọ́n kí wọ́n ní sọ fún ẹ pé tó ń sọ yóò ṣe rẹ̀ àkàlà ah, kò pọ̀ síbu torí pé kí ni kó lò yóò ọdún òfin kàdá nílé wa jù ìlà sọ ṣèlítà àdàlùkọ́bọ̀ àlìmọ́ọ̀bù mọ́líkì ní gbogbo ọ̀yọ́ láti gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ gbogbo ọ̀yọ́ sì láti ní kó kọ̀rọ̀ ẹ̀jẹ̀ àyàfàdọ́bì ọ̀nà sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò ìṣẹ̀lẹ̀ àyàfà lóde ọlọ́run mọ́ lam yakun dina fi asrihim lam yakun dina abada ojú ò bá ti sínú ọ̀rọ̀ ẹ̀sìn gbà yẹn kò lè sínú ọ̀rọ̀ ẹ̀sìn sìn láti ẹ̀dídá sílé islam inú islam ìlú bá ti jẹ́ sìn kò sí nǹkan tuntun a lè mú tuntun wá ọká fi táìsì sí mọ́ṣáláṣí wa a lè lo microphone ká fi sọ̀rọ̀ èyí ń ṣe kiri mẹ́lẹ̀ ìtàmínà islam kò ń ṣe nínú islam àbí kọ́ ni o lè dé ìlà dé sáì kan pẹ́yẹ ká dé fìlà ṣé mú fìlà tí mo dé ìlànà ìdè sọ̀rọ̀ bá àrùn ọ̀jọ́lá ìyẹn òmùrù dúníyàwó ọ̀rọ̀ méjì ayé fìlà tó ń dé lásìkò wa ó ṣe ṣe gbogbo fìlà tá ń dé ìsìn ìdí next few years bí ah, wá tó bá jẹ́ sàtítọ́ àwọn àtàbí ìka fi wá lẹ̀ lọ́lé wọn pé wọn ni ṣùgbọ́n tọ̀yẹ́ ìka bẹ̀ kó lẹ̀ àwọn ìyá kọ̀ máa pé ah, àbíbẹ̀kọ́ ni ṣùgbọ́n tó ń dé níbi náà là ń gbé yẹn ọ̀rọ̀ ní ayé nìyẹn yàtàjàtà bó bá ṣe tukù sí àwọn aláàbá ṣe kí ni a lè máa tuntun ní ayé ìgbà kan ń sè léèyàn bá kó nose mask sí mú bí ọdún méjì sẹ́yìn tó ń rìn káàkiri títí àgbà àti ó ń kólẹ̀ àbí lọ́mọ àkànná máa pè é ah, àwọn ìyá tó wọ́n tí àfa múrèkì dání àbí bẹ́ẹ̀ torí lọ́mọ àbóyá ń gbálẹ̀ títì kó jọ́sìn má kó sí nímú fájì lọ́dí ń lo lóṣmart kò lẹ́jẹ́ wà káràbà àbí ṣùgbọ́n ìbí owó lọ́wọ́ ti sọ wá dá láǹkárá ẹni tí ò kí wà kárá sára kan ó fi ṣe kí ni ó fi ṣe lóṣmart aṣọ àsìkò ni àtúbá kí díẹ̀ sí pẹ̀lú ògùn ọlọ́run lábá kó covid kó lẹ̀ léèyàn bá tún lo lóṣmart síbẹ̀ àwọn èèyàn máa wo bí tírẹ́ńdà níjà àbúṣe pé kiri tó ti yé ọ̀rọ̀ ẹ̀sìn ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ilé ayé kan ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ máa jẹ́ ká gbé sọ̀rọ̀ ilé ayé káde àwọn agbọ́rọ̀ ilé ayé ti di inú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn méjèèjì tọ́ọ̀lù bá fẹ́ ṣe àdáda lẹ̀ wá bí na yìí náà ṣe gbá lo microphone àyínà làákè na dárú gbogbo tá à ń sọ yìí náà kó ṣe ìbọn kan wa. àwọn ìdí nìyẹn tí ọba ẹ kí ló fẹ́ wá ṣe ẹ wá ṣe àti sọ fún wa tí ọ̀pọ̀ bá wò pé ẹ àdúrípọ̀ ọ̀nà sára gbàbẹ̀ àwa ló gbọdọ̀ gbàbẹ̀ rárá tó bá ṣòdodo àṣekíni ọlọ́wọ́ bá ní kóńtù kọ́yọ̀ òmùbẹ́sìn ọkùnrin jáde lè nà ẹ̀yin lẹ́ dájú nínú ẹ̀dá ta gbé dìde fáyé tí a ń pàṣẹ dáadáa kí ni ẹ̀ ń kọ̀ bàjẹ́ wà tún mi nínú náà ní ìgbàgbọ́ wà lẹ́wọ̀n ká náà áhàlì kìtà tó bá dé pọ̀ ta fún síra yẹn táwọn náà bá ń ṣe bẹ́ẹ̀ ni làkánà ọyọ̀ ìdáhùn kò bá dáa fún wọn kí làwọn máa ń ṣe àwọn náà máa ń pàṣẹ dáadáa àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n sì máa ń kọ aburú bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ibo lọ́ ti kùnù ibi ìgbàgbọ́ ọlọ́wọ́ bá sọ yìí tó ń ṣe fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ni yìí tó ọ̀dẹ̀ ṣe ó jẹ́ kó yé wa nígbà tí wọ́n sọ wípé mẹ́ta lọ́lọ́run ọlọ́run ní kò ń ṣe bẹ́ẹ̀ o àwa mùsùlùmí á dẹ̀ sọ pé kí ni kò ń ṣe bẹ́ẹ̀ ọjọ́ tó sọ wípé ọlọ́run kó jẹ́ kan lu mẹ́ta àwa mùsùlùmí lọ́gbà kò ṣe bẹ́ẹ̀ o tó máa wá sọ pé islam padà bọ̀ wá sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn kí ló fẹ́ wá ṣe ó yàtọ̀ sí tó fẹ́ wá ṣe ní ọ̀dọ̀ tiwa nínú tó bọ̀ wá ṣe ìgbésí ayé táwọn náà gbé òun náà bọ̀ wá ṣe tó bá dé ànábì sọ̀rọ̀ sọ́lá àyè tó máa dé sí Damascus bọ́ọ̀ màláìka ṣe máa gbé séjìká gbogbo ẹ̀ lànà ìṣẹ̀lẹ̀ tó láti ṣàlàyé bí orí ẹ̀ ṣe máa rí lásìkò yẹn bóbi a ṣe máa kọ́ tó tó tó níbi orí ẹ̀ gbogbo ẹ̀ lànà ìṣàlàyé fún wa nígbò bá dé ajé sáré àwọn mùsùlùmí alimahadi ẹtún jẹ mahadi gbà yẹn a ní wọn ní kó kí yẹsà kírun fáwọn ní rárá o ìmọ̀mù wa ni wọ́n kírun fún wa so kò tiẹ̀ ní líìdì àwọn èèyàn níbi irun kábàtò sọ pé àwọn ànábì ọlọ́run sì ni àwọn náà máa ń lèbi irun àbí tó ọba sí ń lé lókun ohun tó kọ̀ wọ́n wá ṣẹlẹ̀ sáà lọ́bi sọ ni wípé bí òjú ẹ̀ kan lọ àwọn ànábì ọlọ́run wá padà yàn kán lọ ọmọlẹ́yìn wọn bóyá ìwọ náà sọ́ọ́lì nínà sí náà bóyá kírun fún wa tí èèyàn bá jẹ́ mọ́ọ̀mù ohun tó dáa jù amáni pámánẹ́ǹtì mọ́ọ̀mù ẹ̀ ẹ́ lè ló máa tún ni sóńdà gangan tí iye ìgbàlódé ni ó máa ń bí àwọn yẹn ìgbàlódé dẹ̀ ni pé àwọn èèyàn bízì oríṣiríṣi kò rọrùn ká ní kápá kan jókòó mọ́ṣáláṣí tí ó fi yé bọ́ bí tá bá ti láǹfààní ìmọ̀ọ̀mù kan ni òun náà lábá ṣe kú túbọ̀ òun lábá kírun fún wa tí ò bá sí lé òun ni òun ni súnà nǹkan ọba àlejò ọlá kó fi wá ṣe kò jẹ dáadáa kó ṣàlẹ̀ nìkọ̀ọ̀kan wa. so ìyẹn jẹ́ nínú àwọn nǹkan tí a gbọ́dọ̀ mójútó nínú wà lábọ̀ ìwà ẹ̀bá plot kìíní náà ẹ̀yíká ọmọ Mariam ní ṣókí gẹ́gẹ́ bá ṣe ń ṣe ní àlàyé ó ń padà bọ̀ ẹ̀rí wà nínú Qur'an kọ́lọ jẹ́ kí ẹ̀rí ẹ kó yé ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ sì jẹ́ ká lè tẹ̀lé gbogbo bá ti yé wa ká má jẹ onífẹ̀ẹ́nú nígbà tí ọ̀rọ̀ bá ti yé kọ́nà bá kó ṣe àánú ẹnì kọ̀ọ̀kan wa. nínú tí Islam fi yé wa ọlọ́run bá ṣàlàyé nínú àlùkò àìkẹ́lì ó ní wà ìnáwó dájúdájú wà ìnáwó nínú tó dá èèyàn lójú òwú yẹ òwú wà ìnáwó are very legal kí lè túmọ̀ ọgbọ́n níbi tọ́wọ́ ti máa ń dàrú mọ́ ọ̀nà lójú ṣẹlẹ̀ pé lọ́dọ̀ wa bí nínú orúkọ táwọn àfà lọ́dọ̀ wa máa ń pe owó ní kiri ọlọ́run àríwẹ̀ ẹ̀kọ́ ni wọ́n á ní wúwà àbí kò dẹ̀ sí wúwà ní orúkọ náà nǹkan kí nǹkan náà ní fáírọ́ọ̀sì ló ń jẹ́ bẹ́ẹ̀ orí ìwà lórí àwọn èèyàn. tó sábà sọ pé wú séèyàn bá lo pronoun oríṣiríṣi kan ló lè máa tọ́ka sí tábà ní ṣìm ṣìm it ó lè tọ́ka sóríṣiríṣi nǹkan circumstances àtàwọn àlàyé ló máa jẹ́ ká mọ ibi tó ń rí fáàsì a rí nínú àwọn sálà tí wọ́n sọ wípé wú yẹ ìnáwó wọ́n ní wú yẹ ó padà lọ sí ibi kíni àwọn ọkọ sálọ bí mi wá sọmọ mọ wà ní ọ̀sẹ̀lá àwọn kan sọ wípé àwọn àmì tọ́lọ̀ bá fún ẹ̀yìn sá àwọn kan sọ wípé ẹ̀yìn sá gangan ni àwọn kan sọ pé Al-Qur'an ṣùgbọ́n àlẹ́ akọ̀ Ibn Kathir ọlọ́run ní wa ìnáwó làírí mọ̀ lè sáàdì ọlọ́run ní ìwú tẹ́rí ẹ àti mọ̀ òun yẹ àyíwẹ̀ ẹ̀kọ́ ní làírí mọ̀ lè sáàdì ó wà nínú àwọn àmì torí pé nínú ìwáyà wọn ní làálàmì lè sáàdì alam àmì fanìkì àmà fanàkì àbẹ̀rù ń dàbí ẹ gbọ́dọ̀ ṣe èméjì lórí wà òun ẹ̀tẹ̀lé ni àádá fi rọ́tún mustaqim ilé ní ojú ọ̀nà ibùn kẹsìrì sọ wípé wọ́n gbà wá nínú ọ̀rọ̀ ibùn ishaq anàlùmọ́rọ́dù mi dálé máa bọ́ ìta bí yé nàbí yọ ìta àwọn nǹkan tó lọ́ọ́ bá fi ran àyíṣà lọ́lọ́ pé inú pẹ̀lú àwọn àmì àlìkìyàmọ̀ ni tí ó ti yé kálájú afọ́jú adẹ́tẹ̀ káwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àìsàn wọ́n wá ní wàfi hàgà lọ́sọ̀ ibnu kẹsìrì gbogbo àwọn àfáàlẹ̀ yorùbá náà ni wọ́n gbà fún ibnu kẹsìrì mufasir wọ́n gbà pé mufasir wà gbà ní ibnu kẹsìrì ibnu kẹsìrì ká sọ pé wú yẹn ó rí pàṣẹ àwọn nǹkan tí ń sáṣe yẹn wọ́n ní eléyìí sí ìlọ́gọ́ ahọ́n ní onídìíkáwò yẹn sùn wa á bá ma nínú ìmọ̀ àkáwù ọ̀tádà wọ́n lọ́rọ̀ ní tiẹ̀ wá wà tó tún jìnà sí yẹn dáadáa tó wò tiẹ̀ súnmọ́ dodo rárá tí kọ̀tádà sọ wípé láti ọ̀dọ̀ hasan alibasori àti sa'id bin jubair anna fi wà ìnáwó ala al tó tó rí fásitì Qur'an ni pé Qur'an yẹn nínú àwọn àmì àlùkìyàmọ ni wọ́n báyìí sọ dodo nínú gbogbo ànáwó àìdù alànàbí ẹ̀yìnsá pé húù yẹn ó rí fàínà sì akọ fi ìdíkiri yìí wọ́n ní ẹ bá wo ohun tá à ń sọ̀rọ̀ lé lórí ó ní í ṣe ni pẹ̀lú ẹ̀yìnsá ọlọ́ọ̀bá fi ń sọ̀rọ̀ nípa dání nípa nítorí pé ọlọ́ọ̀bá ilá ìlà ìwòmìnà nàbí kọ́bùnà náà bì àyàfi kó jẹ́ pé wọ́n ma gbà gbọ́ wọ́n ikú ẹ̀ ṣe ń gbà láàrin wọn gbà yẹn ṣé wọ́n gbà àwọn mẹ́rin ló gbà ẹ̀ta horo ọlọ́run ti sọ kò sí kò sí kan nù wọn ilé aláì òmìnira náà rí kọ́bù làwọn òfin ṣáájú kó tó kú àyàfi kan gbàgbọ́ tó ṣé wọ́n ti wá gbàgbọ́ ṣé àwọn tí wọ́n pè ní bàbá ọmọ nǹkan kan ẹ̀ ṣé wọ́n gbàgbọ́ la máa sọ tó àwọn ọ̀nà yìí padà bọ̀ wá gbàgbọ́ wọn ni ayé kọ́bù làwọn òfin Ìsá alayhi salam ثم ويوم القيامة يكون عليهم شهيدا ọlọ́run tó bá wọ́n ní nínú kìrọ̀ art ọ̀hún tún wá pé wà ìnáwó là álàmà lè dáa ìyẹn tí mo ti sọ fún wa fáma túmọ̀ sí pé àmì àyà tó lè dáa kòrò òjò ìyínsá ibùdó kẹsìrì sọ pé ìjáde kòrò òjò ìyínsá kí ìyínsá jáde láti ibi tó wà yẹn o àmì àlùkìyàmà ni o kọbùlà yọmọ àlùkìyàmà ṣáájú àlùkìyàmà wọ́n ní wàhákàdà ó yẹ àná àbí òrìrà wọ́n ní bá bùrìrà ti gbà wá nìyẹn kẹ̀lẹ̀ pọ́ta àwọn èèyàn ní ìlú ẹgbẹ́ ògbà búrẹ́ wá gbọ́ bóòlù ìwé gba irú ọ̀rọ̀ tá à ń sọ ìjọmọ́ wá gbọ́n Abbas wọn ọ̀rọ̀ gbọ́dá sí yẹn lọ́gọ́rọ̀ gbà torí pé ẹbí ànábì ló gbọ́ Abbas torí gbogbo àwọn ọ̀rọ̀ yìí wọ́n rọrọ̀ yọ̀dọ̀ àwọn ṣíà ni wọ́n ti kọ́ gọ̀rọ̀ ẹ̀wà wa Abil Aliya wa Abi Malik wa Ikrima wa Al-Hasan wa Qatada wa gbogbo àwọn tàbí ẹ̀yìn ńláńlá ni wọ́n ti dárúkọ yẹn wọ́n ní gbogbo wọn náà gbà lórí wípé kí ọ̀rọ̀ ìgbàlẹ̀ ayà yẹn ń lọ wàkọ̀lìtà wá sáwọ́tì àhàdí عن رسول الله صلى الله عليه وسلم أنه أخبر بنزول عيسى بن مريم قبل يوم القيامة إماما عادلا ابن كثير وأمي أتباوى أو حديث تجفتني تواترت torí o tọ́ ọ̀gọ̀rọ̀ máa ń sọ nìyẹn pé àhàdìtù àhàd tí ọmọ tó ń jẹ́ àhàdìtù àhàd kí ni ìdájọ́ ẹ̀jọ̀ náà àhàdìtù àhàd àdìsù ahad ó bá pín sí bí ọ̀nà mẹ́ta ṣùkìyẹ nínú ẹ̀yìn àdìsù ọ̀rí ìbò àdìsù jẹ́ pé a rí pé ẹjọ́ gbàwọ́ èèyàn kan ni kákọ̀ọ́ ra dúró bẹ́ẹ̀ a ní àdìsù àdìsù èèyàn méjì bóyá ń pè àbú sọ pé bàbá sọ fáwọn pé bàbá ní àfà sọ fáwọn pé pé àbú sọ fáwọn èèyàn mélòó nìyẹn èèyàn mẹ́rin pé èmi sọ pé ọ̀dọ̀ mi lọ́rọ́ ti ń bọ̀ àbí ó gba ọ̀dọ̀ wọn kọjá àbúsùmọ́yà àwọn nìkan ni wọ́n gbọ́ lẹ́nu mi bàbá nìkan gbọ́ lẹ́nu àbúsùmọ́yà àbú ẹ̀yin nìkan náà gbọ́ lẹ́nu bàbá ẹ̀yin gbọ́ lẹ́nu àbú irú hadith yẹn ni wọ́n pè ní kí ni gọ̀ọ́lì tábùsùmọ́yà bá jẹ́ ta lè fọkàn tán kí lórí tàbí lè gbọ́rọ̀ wọn àbí àbí tí bàbá náà ta lè fọkàn tán àbúrò ilé ń ta lè fọkàn tán àbúrò rẹ̀ ta lè fọkàn tán kí wá ló dé ní gbọ̀rọ̀ wọn gbọ̀ bá tán kí ló dé gbà fìlà àkíyà wa fi lè ṣe níbi ọ̀rọ̀ gbàgbọ́ àti gbogbo ẹ̀ tó ráwọn ẹni àmọ́ wọn pẹ̀lú onírọ́ májà rọ́bùnà wọn ò parọ́ fún wa lórí ọ̀rọ̀ ilé ayé débi wa ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹni tó ń kí lápò orúkọ rẹ̀ jọmọ́ gọ̀rí àlùfà ẹlẹ́ẹ̀kejì àdíyètò aziz aziz ni pé mo sọ̀rọ̀ àbúsùmọ́yà àti èèyàn kan lọ́jọ́ wà bẹ́ẹ̀ àwọn àtàfà lọ́dúnrún ni wọ́n jọ wà bẹ́ẹ̀ tó jọ pọ̀ bàbá wà bẹ́ẹ̀ àbú iná wa wà bẹ́ẹ̀ pẹ̀lú bàbá àwọn méjèèjì wá ní àgbọ̀ lẹ́nu àbúsùmọ́yà àtàfà lọ́dúnrún àbú àwọn àti kọ́lú àwọn ọmọ tó ti dàgbà tàbí gbọ̀rọ̀ lẹ́nu ẹ̀ òun náà lè náà wà bẹ́ẹ̀ gbà àbú náà pé méjì irú hadith yẹn àbú wà ní ọ̀dọ̀ tí wọ́n lè fi méjì lọ tí ó ti yé pé wà ní ṣé tó jẹ́ méjì hadith nìyẹn wọ́n pè kọ́ ní ni wípé èèyàn mẹ́ta mẹ́ta eléyìí lè jẹ́ ìyẹn lè jẹ mẹ́wàá gbàdáàrí pé minimum number nínú àwọn stages ìyẹn jẹ mélòó ó jẹ mẹ́ta tí ó fi yé àhájì ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta dáńsọ yìí ọpọ́sìtì àhájì wá ní tàwátù tàwátù ní wípé tàwátàrọ̀ tààlẹ́ yìí a rí pé àwọn tó gba nǹkan yìí wá òǹkà wọn pọ̀ wà náà tàwátù ìhìmọ̀ àdàlùkálẹ̀ yìí kò pọ́sibù kí gbogbo wọn wájọ kójọ pé ó yá àwọn bíi mẹ́wàá ní ilé ó ẹ̀jẹ̀ àparọ́ àwọn mẹ́wàá tó tẹ̀lé àwọn náà gbarọ́ àwọn mẹ́wàá tó tẹ̀lé àwọn náà ni ni àwọn tó gbà wá tó from every wọ́n pọ̀ ṣùgbọ́n wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ tí àwọn yìí bá ti wá fẹsẹ̀ irú yìí tó bá lè rò kò tí ò dẹ̀ tako yìí tó ṣàgbà ẹ̀ arábi tí èèyàn ẹyọ kan gbà wá ó wá tako yìí tí èèyàn mẹ́wàá gbà wá lọ́gọ́rọ̀ gbà yìí táwọn mẹ́wàá gbà wá yẹn la máa gbà wọlé ṣùgbọ́n gbà mí wà o yìí tí èèyàn ẹyọ kan gbà wá yẹn a lè gbà wọlé ká dẹ̀ da yìí táwọn ọ̀rọ̀ mẹ́wàá gbà tó dàgbà ó ní òfin tá a fi ń bá yẹn ni ṣùgbọ́n gbà tí ò yí ọgọ́rọ̀ ṣẹlẹ̀ rẹ̀ fáwọn ọ̀nà níbi tó ń lọ ó ní mission àwọn oníṣọ̀ yẹn bẹ̀rẹ̀ kò kọ́kọ́ yí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọn náà tẹ́lẹ̀ ìgbà táwọn oníṣọ̀ yẹn wá yíyé nínú wọn náà wá rùkà á ah, bàbá ìfẹ́ pa wá rúni o ohun tí bàbá wa gan wá kó ayé yapa ẹ torí bẹ́ẹ̀ ìjà pẹ̀lú àwọn èèyàn kan torí bẹ́ẹ̀ owó gbá bí kan ẹlòmí wa sọ sáwọn ní Islam ta ló lọ wẹ́lẹ́ alẹ́ ìlú lè sàdáhùn wá sọ̀tọ̀ bọ́ọ̀mọ́ lẹ́yìn bá ta bá ní gbogbo wa náà fẹ́ kéwú tààrà táwa kéwú gidi àwọn Saudi lè padà máa wá kéwú rí ṣùgbọ́n àwọn afáàrí náà lọ jẹ́ kí ilẹ̀ wa ká àwùjọ wa dàgbà dé lẹ́wù yẹn ṣùgbọ́n náà ni torí ta fẹ́ jẹ ta bá ti káwọn ọmọ ṣe ń so àlìfà àti bá àpapọ̀ lọ yá náà kí ni ó ti yá sunday ni online lèyàn kan ti ń fi fídíò kan ó wà ń bẹ̀ ló wá ń gbọ́rọ̀ tẹbára wà fàbọ̀ náà gba kí ó fọ́mọ ọgbọ̀n fásí àti ìyálé ìfìlàmì ẹ máa pa lúgbẹ́ nínú yẹ kí wẹ́ni lọ gbé láìsí kó ka kí ó síbẹ̀ kó wọ́n yẹ ẹ̀ṣẹ̀ tó máa gbà kó ọ̀gbé láìsí ó kakùrá lásán ẹ̀ṣẹ̀ lálá torí kàkúkà ọwá láwọn ṣe wọ ọbẹ̀ pé kí irú ọmọ yẹn kí lẹ fẹ́ kọ́kà ṣé nǹkan gidi lè jáde lẹ́nu ọmọ yẹn kí nígbà ẹ̀fẹ́ ló fẹ́ pè sí wọn lẹ́nu wọn ìpè gbogbo tí ò jẹ́ àjọ fi wájú nìyẹn ẹ̀sìn wa wá ń lọ sẹ́yìn ẹwà wọn tó wà UK wọn ní Islamic channel ní gbogbo Nàìjíríà wa mùsùlùmí ṣíọ̀ wa Islamic channel mélòó láti mélòó mùsùlùmí UK kan bí àtúntò bá ṣe wà ṣùgbọ́n ọbẹ̀ yọ àìmọ̀kan láti fi ṣe fàájì aláìmọ̀kan á dé báyìí wọ́n á tún gbé bẹ́ẹ̀dì fún wọ́n á tún bá gbé fáànù sí òun náà wá fẹ̀ sórí lórí àìmọ̀kan jọmọ́ mi ò bá fẹ́ jápa ilẹ̀ yorùbá kó mú ògùn dáadáa kó jẹ́ gbẹ̀jẹ̀ ògùn jìnnì àbíjà kó lè pọ̀fọ̀ kó dẹ̀ lọ rọ́dún tó bá ń pọ̀fọ̀ lọ́wọ́ nígbà wọn lọ fi jápa nìyẹn ìmọ̀ ẹ̀sìn wa dàjọ́ mọ́ tábọ́wárà ọ̀yọ́ tó mọ́ ìmọ̀ ẹ̀sìn tó ń pè wá sí àwa sọ wọ́n dá lásìkò ẹ wo àwọn ọ̀yọ́ wa lẹ̀ yorùbá náà láwọn ọ̀yọ́ tó yẹ kọ́ ṣẹ̀sìn tààrà àwọn àfáà yìí wọ́n ti kó fáírọ̀ọ̀sì nǹkan burúkú sí wọn lẹ́ẹ̀mí tó bá rọ́mọ wọn tó dárúgbọ̀n sí i wọ́n kó gbogbo tó bá rọmọ tó wọ ìjà wọ́n jà lógun tẹ bá rí ẹ̀yàwó àfà nílẹ̀ Yorùbá inú yá sì máa bàjẹ́ àwọn tá à ń pè láfà nílẹ̀ Yorùbá ìwà àwọn ìyàwó wọn tí báwọn ìyàwó ànábì ṣe múra ni wọ́n múra ni yáyọ ànábì kó lé àdìwájì ìrí ànábì pé àwọn ọmọ rẹ àdìwájì kí àwọn ìyàwó rẹ wà bá náà sì kí àwọn ọmọ rẹ lóbìnrin wà ní dáìlì mòmìnì àwọn obìnrin mòmìnì yùdì nínú àìlèyìn náà ní jàdàbìdì yìí kọ́ wọ jẹ̀lú bàbá wọn jẹ̀lìbábà àwọn ọ̀nà àwọn ọ̀daràn àwọn àfáà tí wọ́n ń takò jẹ̀lìbábà ìkan nínú àwọn èèyàn wọn ni kíw ní yunifásitì wọ́n jẹ́ èèyàn tó níwọ ni lára wọ́n ní ẹni tó jẹ́ khalifa wọn wọ́n pàdé àwọn àfáà ní jìbì ìyàwó ẹ̀ wá wọ ẹ̀ máa wọ́n aṣọ spaghetti táwọn obìnrin máa ń wọ̀ àwọn tó máa ń wọ̀ kí ọwọ́ tó máa ń dìbò àwọn ṣéwù táwọn ló ń wọ́rí ìlú fún olówó wọn á ṣe onífíjọ́ wọn tó bá wọn ló lè wọ ìyàwó àpájọ wọn so àwọn èèyàn yẹn lè fẹ́ tẹ̀lé inú lọ ni wọ́n á kó yín lọ́wọ́ kọ́lọ́ọ̀bá kó wá ya àwọn mùsùlùmí lẹ́yìn wọn kọ́lọ́ọ̀bá wá ya àwọn lẹ́yìn wọn tó láwọn mùsùlùmí bẹ́ẹ̀ sí lọ́wọ́ wọn ni wọ́n fẹ́ sí ọlọ́wọ́ wọn ni ní ṣókí torí àwọn ẹ̀rí yẹn tó ṣe pàtàkì ní ìwọ̀nba díẹ̀ kọ́nà fi wá ṣe kò jẹ́ dáadáa tó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a lè tẹ̀síwájú nípa kí ló yẹ kó jẹ́ ìgbàgbọ́ wa nípa àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú ẹ̀yìnsá àti àwọn tí wọ́n bá láwọn gba ẹ̀yìnsá gbọ́ tí wọ́n gbà gbọ́ torí bí mo tí mo gba ẹ̀yìn sọ̀rọ̀ ọmọ lẹ́yìn ẹ̀yìnsá rere ní mi ò ẹ̀yìn náà kọ́ orí tó kú sí làwọn náà bẹ̀ náà ká kú sí o

alìmọ́rù bẹ́ẹ̀ náà yàrá ìmùsọ́lì mọ́ àlẹ́yìn náà ìsìn ẹni tó gba wájú tó ń kírun tó bá máa bú tó kó sórí ni kò bá dúró kódà kò jẹ́ fọ́tì ọwọ́ àwọn ṣe fọ́tì days ni ṣe fọ́tì years ni òun ló máa fi dúró ni ṣé ti yé ẹ̀hẹ́ àti kó dúró so ìwọ́n ti wá mọ aburú tó wà níbi ìṣesí yẹn so bóyá ìtumọ̀ táwọn wá ń fún ni wípé ọlọ́run ní wà máa ń kọ́ tàlóhù àwọn wá ń tu sí pé wà máa ń kọ́ tàlóhù wọn ọba àjà bóyá wọn máa tu sí ni ẹgbẹ́ jẹ́ pé kọ́tàlà kọ́tàlà wọ́n ti gbé fúnra wọn tó ń gbà tó lọ́ọ́ ní wà máa ń kọ́ tàlóhù bóyá máa ní wà máa ń kọ́ tàlóhù wọn ọba àjà wọn ọba yín bàjẹ́ sọ́là bù ok wọ́n tún lè fẹ́ tú sọ wọ́n lè fẹ́ ṣe ìdíjáde ńbẹ̀ ìgbọ́n náà ní sọ́lábà òun ní sọ́lbù ni pé kéèyàn kọ̀ọ̀kan má gbélébù wọ́n lè sọ pé wà máa ń àbí sọ́là búhù àwọn lè tún fi sọ́là búhù wọ́n jábó bí fún wà láti ṣùbí àyàwó ọlọ́run ní ó jọ bẹ́ẹ̀ lójú wọn ẹ̀yin náà máa ń lo àdúpà yìí ìbáwọn Yorùbá máa ń lo àdújọ lò àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa ń lo àdújọ lò ohun tó jẹ́ funfun wọn sọ di dúdú lọ́wọ́ tó ṣọ́nà òní lè ṣe ní kí wọ́n lè bá ti ẹ̀dọ́ òun tí ó dà lójú ó máa ń ṣẹlẹ̀ láwọn ilé ayé ta wà ìgbọ̀ngàn táwọn máa ń rí wọ́n lè sọ pé àwọn ọ̀daràn wọ́n fẹ́ wá kan báyìí pé wọ́n dẹ̀ ilé ẹ̀ ó dẹ̀ wà báyìí tẹ́ ó tó ń wọ́n á dẹ̀ máa lọ ó dà ó dà ó dà àbí kò ṣẹlẹ̀ àà tó bá ń ṣẹlẹ̀ èèyàn wà láti ṣú bí hànáhù ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ lójú wọn ni báyìí rọ̀fà àrùnmọ́hùn lè ọlọ́run gbé lọ sọ́mọ̀ ni ẹ bá kọ́nà ń gbé ànábì lọ sọ́mọ̀ ni سبحان الذي أسرى بعبده ليلة من المسجد الحرام إلى المسجد الأقصى ọlọ́run ní mímọ́ fọ́lọ̀ ìbùkún ní fọ́lọ̀ ọba tó mú ẹrú rẹ̀ ṣe ìrìn àjò ìrìn àjò yìí yá ní lẹ́nu ni wọ́n ní bí bá mẹ́ tó bá mẹ́ṣígù tó mèrè sá dáadáa láti mọ́kà lọ Jerusalem alóṣù kan ọ̀rọ̀ ni lẹ́yìn náà òun ọjọ́ kan minal masjidil haram ilal masjidil aqsa láti mọ́kà lọ sí Jerusalem lẹ́yìn yẹn àlìsíra nìyẹn wà ọ́ tó mọ̀ ọ́ ìjàbí yìí wọ́n wá bẹ̀rẹ̀ ìrìn àjò sọ́mọ̀ mi ìrántí pé ìta ìdílé ṣe nígbà tí wọ́n ń sọ pé tí àwọn plane gbogbo ìrìn àjò plane sọ́mọ̀ àkọ́kọ́ ilé pé tí pléèlì bá fẹ́ wá rọ́kẹ̀tì tí wọ́n máa ń ló lọ wo distance ọmọ lọ kọ́và ní ọdún débẹ̀ láàrin òun ọ̀rọ̀ wá dà báwo èèyàn lọ́wọ́ pé ah, rú àwọn ajásàdá a gbọ́ bá sọ pé mi ló lọ rú àwọn ajásàdá ọlọ́run lọ àtàrà ọlọ́run lọ kódà ibi tí dé òun ti fàáàlù lima yuri ohun tó bá wù ló lè ṣe láyé àn àmọ́ ìyá fàáàlù ohun tó bá ṣe ṣe ìyọ̀kọ́ tó bẹ̀ òní ìwọ náà kí ló ṣe ṣe láyé sálà àmọ́ wàá wù mí sálù ṣùgbọ́n kò sí nǹkan sí ìwọ kan lè ṣe bọ́ọ̀ bá fi ẹlẹ́ ayé wá fi ẹ lọ́rùn ilé ayé wọn ti ń bí àrílẹ̀kọ́ tí ọ̀dí máa fi trọ́ọ̀pù látọjọ́ tó ti kú bẹ́ẹ̀ ló wá rò tẹ́lẹ̀ bí bá jẹ́ pírẹsidẹ̀ntì náà lọ sí ní kan máa bí àwọn chief staff ti wá Nàìjíríà ni ilé ayé nìyẹn jọmọ́ ṣùbí àdáhù kò gbọ́dọ̀ dàrú wa lójú àwọn ẹ̀rí pọ̀ rẹpẹtẹ nínú kábọ̀ka habib kan fún wa ní ṣókí torí àsìkò kọlọ̀ọ̀bà kò fi wá ṣe kò jẹ́ dáadáa hadith yẹn hadith àbúrẹ́ rárá máa mú wa wàdà òkárí àlìkàrìbùn kódà káwọn èèyàn kórìíra àbúrẹ́ ni àgbà gbogbo aládìsí máa ń sọ ẹlòmí àbáṣe kèéta kí ló dé àwọn nǹkan tó dàrú mọ́ lójú wà wa bá wo Sheikh Adam bí fún bàbá yẹn ńlá tó wọn ò lè gbà pé wọn lo ìlé ham pé wọn gbà lùjọ lórí àríbẹ̀kọ́ ni kí ni wá lè fọ́nà láti ṣe náà gbogbo àwọn nǹkan tó máa ń jọ àwa lójú yìí béèyàn bá ní ọ̀làjú láyé jọ lójú wọ́n pe ọ̀gbẹ́ni kan ní chase him quick for long period bí àwọn ọmọ Korea Japan ni tó bá ń sọ̀rọ̀ pa àwọn brain expert láyé lẹ́nu ó wà náà àwọn leading expert ó máa ń sọ̀rọ̀ pa speed reading ó máa ń sọ̀rọ̀ pa quick memory gbogbo nǹkan yẹn ni àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lè pe gbogbo yín bẹ̀yẹ èèyàn bíi fifty ó yá gbogbo yẹn dárúkọ yín kò mọ̀ yín rí tẹ́lẹ̀ á dẹ̀ bẹ̀rẹ̀ sí máa dárúkọ gbogbo yín báyìí ó lè ní ẹ píkì nọ́mbà random gbòkè ẹ̀yẹ dárúkọ nọ́mbà mẹ́wàá ẹ̀kọ́ pé dígìtì mẹ́wàá ẹ̀yin gbogbo wa táwọn mọ́ṣáláṣí ń fi àlè pé fún nọ́mbà wa bá dẹ̀ dé pé ó dẹ̀ máa bẹ́ síbẹ̀ bọ́ síbẹ̀ bá dẹ̀ bẹ̀rẹ̀ gbogbo táwa ń sọ ìdéyàn bá lè ṣègbìyànjú ẹ̀ gbogbo bí tíìsì tó ń lò lọ́síkì wọn kọ gbogbo ẹ̀ bínú ìwé wọn ti tírénì fún ọ̀yọ́ rẹpẹtẹ ilẹ̀ Yorùbá làwọn ti ṣẹ̀ máa ń wá ilẹ̀ hàmù káàkiri bọ́mọ kan bá lè dèrí kù láwọn á ní àwọn olùkọ́ fún ni tó bá tún mẹ́bàá jẹ́ wá ní ọmọ àǹfààní ọmọ àfáà ní ìhà òun lè má lo àwọn bàbá yẹn lọ ti lo nǹkan fún gbogbo ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìjọ̀gbọ́ ọ̀rọ̀ kí ni ìgbìyànjú ló ní ó ṣe gbìyànjú ò ní kí ni ẹlòmí àwọn abínú àbúrò rẹ̀ pé àbó ah, ló ti lè jẹ́ torí pé tó bá gbọ́ pé gbogbo tó lò pẹ̀ lánàá bí ojú ọdún méjì àtààbọ̀ lọ á tẹ̀lé dínú kù ìwọ orí ìta ń bù rẹ̀ ràjẹ́ ló ṣe kí dínú fún mọ ọdún méjì kò níyàwó kò lọ́mọ ebi gidi ebi tó mu débi wípé kí ni wọ́n máa ń pe túmọ̀kẹ́ ẹ̀ kí ni wọ́n máa ń pe kí ni iná kí inú fẹ́ lẹ̀pọ̀ báyìí inú ẹ tí ò rẹ́ ni yọjú sí àbíbẹ̀kọ oúnjẹ túndé ànábì tún ló yá kojú gbogbo àwọn ọ̀sẹ̀ ìjọ wà mọ́ṣáláṣí náà ẹ̀rù ti bà á pé oúnjẹ tó tẹ̀lé nìkan bá mú kò lè so mímu ó wá pé fún gbogbo àwọn ọ̀dọ́ mọ́ bá fi jẹ́ pa yá mu òmùgẹ́ mú sí òmùgẹ́ ó ní kò síbi tó ń fẹ́ mú sí wọn bí gbogbo yín bá ń tọrọ owó ẹni orí ìdí lọ́gọ́rùn àwọn àfà tí wọ́n tọrọ gíní ó ti fẹ́ wo gíní gbọ́ gíní wọ́n lọ jìbẹ́ lo mọ́tò àbúrò náà ń tọrọ gbogbo yẹn. wà á alùkà ìlímọ̀ là yóò sà ìwọ náà mo bí ẹ̀yìn mọ̀tí mi nígbàgbà tó bá ti wí báyìí kí mo fẹ́ ti gbọ́ kí má gbàgbé mọ́ láéláé ọlọ́run sì gbà ẹlòmíì náà ní ilẹ̀ alóbìnrin náà fẹ́ lórí sábàkọ̀ kàbí ha àdẹ̀wí à opportunity àsìkò yẹn ti lọ àbúrẹ́rà ti fi kìlú ti gba wájú ó wá lọ́dún méjì àtààbọ̀ gbogbo ìmọ̀ àwọn sọ àbò wa kó jọ ó kọ kalẹ̀ ó ha sórí bó ṣe ń kọ bó ṣe ha sórí ó tún kọ ó tún rí báyìí bẹ̀ ìwé tó ń kó sí gọ̀gọ̀rọ̀ wa wọ́n fi tó ń kọ́ sí ọmọdé ò gbọ́dọ̀ bá wọn fi ṣeré ẹni tó ń fi fóònù ṣeré ń sì máa gbé fóònù ẹ̀fọ́ ọmọ ẹ̀ pé máa fi ṣe tọ́ni wọ́n mójútó ibnu eh, abdullahi abdullahi abdullahi ó níbi orí òkè báyìí tó bá lọ fi kọ́ ọjọ́ tó bá béèrè fún báyìí wà lọ kó wa ó mọ̀ lórí àti wà lọ gbé sọ̀kalẹ̀ tó wà bú nira à wàláhí ní ọba sọ bí ò dápa bú nira àlùkí àwọ̀ ẹ̀ ó ti fi kékeré ó ti fi tàbálà torí èèyàn kò ní ta sábù nira àti kó jẹ́ kó ti ta sábà ní sọ̀rọ̀ wà lọ́sẹ̀lẹ̀ أبو ريرا سبحانه إليه والذي نفس بيده لا يشكل لا يشكل أن ينزل فيكم ابن مريم حكما عادلا ولن ينبوى سقالي لا عليه عيسى ومريم حكما أجي أمداجو عادلا تزولي ديدي فيكسر السبيل أما تي أمو أجلب ويقتل الخنزير أو يلدي بروكتو ينجي كاكيري أما قوى ويدع الهجرة à ń gba jíjíà à ń gba jíjíà lọ́wọ́ ọ̀nà sọ́rọ̀ àti yẹ̀wúdí kò ní sí ẹ̀rọ torí gbogbo ọmọ àti mùsùlùmí wàyò fèdò ìmáà owó máa pọ̀ hátà làyàkùbáláhù láyàkùbáláhù àhà ẹ̀fẹ́ ti sàárà bọ̀ ìlérẹ́ ní gbàmú hátà takúnà sájẹ̀ nàkàlùwàhídà kọ́ọ̀lù nàbíyà ọ̀nà fíhà àsìkò ilé ọba yọlọ sílà tó forí kan ẹlẹ́ẹ̀kan a máa lórí gbogbo tó bẹ ní ilé ayé lọ so sílà lọ́bi sọ́bí tó máa sọ̀kalẹ̀ ní àárín yìí ṣùgbọ́n ifá náà gba àbísí wa táwọn bíi ti dárúkọ pé ó ní ànábì sallallahu alaihi wasallam ìtọ́lá àlẹ́yìnà wà nahnu natadhakaru sa'a ànábì yọ sí wájú ọkọ nígbà tá a sọ̀rọ̀ ní àárín ara wa fẹ̀rẹ̀ àwọn sọ̀hábí àwọn máa ń sọ̀rọ̀ àlùkìyàmọ̀ wọn nífẹ̀ẹ́ gbàgbé wọn máa ń rọra wọn létí àwọn alébí sí ọ̀rọ̀ kí náà sọ ọ̀rọ̀ ilé ayé àbíbẹ̀ kan ọlọ́ọ̀kú ṣàrúdá pdp apc ṣẹ́fí kọ́ńtrọ̀ àbíbẹ̀ kan ni àlọ́bí sọ pé ìnáhà lẹ́ńtàkù màhátà dàrọ́ fọ́mùlà àṣà àyà ó ní àlùfí àmọ́ yóò ní dé títí tẹ̀ fi rí àwọn àmì mẹ́wàá àlọ́bí wá ń ka àdùnkàn èéfín ẹ̀rí èéfín kan tó máa ń dáàbà ẹranko kan náà tá a a ní rí ẹnà ọjọ́ ibi tó òun ti ń wọ̀ yẹn ẹ̀ padà rí tó máa yọ wa yajuju wa majuju ẹ máa rí yajuju àti majuju àwọn náà jáde wa salasatu khusuf bákan náà ni earthquake mẹ́ta kan máa ṣẹlẹ̀ ànábi dárúkọ àwọn ibi tí mẹ́tẹ̀ẹ̀ta tó fi máa ṣẹlẹ̀ wa akhiru dhalika naru takhruju min qabri adil wọ́n pẹ̀lú kan ní adil iná máa jáde ńbẹ̀ iná yẹmẹ̀lì ni tasrudu náà ti là máa ṣáré jù àwọn tó bá ṣẹ́kù láyé iná ìlà máa lé àwọn àfọ àwà káàkiri tọ́wọ́ ọba ní kí ọ̀rọ̀ máa dàrú mọ́ lójú kọ́nà ọba kó máa dá wọn padà sí ojú ọ̀nà kò fẹ́ tó wù kí mùsùlùmí ọmọ yẹn kò ṣìyàn kò fẹ́ tó wù ní mùsùlùmí gidi tá máa bẹ náà pé kí mùsùlùmí kó kú sí orí ọ̀nà àmì àá máa bẹ náà ìlú ayé torí pé kí ni lẹ́yìn àlẹ́ka ìyá ọ̀pọ̀ làkí lọ́wọ́ ìyá nínú ìyàṣà ìmọ̀lẹ̀ òsì lọ́wọ́ yìí ọlọ́ọ̀bá ní máa ń sọ ní sí a gbọ́dọ̀ ṣàlàyé tàbárí tí ò dá kọlọ́kù ṣàánú àwọn afáwà ìkọlọ́bàwà tí wọ́n ṣe kọlọ́bàwà ṣàánú wọn kọlọ́bàwà kẹwọn ayé ìmọ̀ làwọn àyè táwọn afáńtà rí kọlọ́bà kó bàjẹ́ káwọn àyè náà bàjẹ́ o àwọn oníṣòwò náà kan pariwo lọ́tún lọ́sì wọn fẹ́ kí iṣẹ́ tí ṣe ká dábọ̀ ṣe láwọn ṣe dáadáa ìfọ̀n fẹ́ kó bàjẹ́ òkìyé tọba tí ṣe ká dábọ̀ tó bá dọjọ́ gbẹ̀gbẹ̀ àdìsí àmọ̀ wà máa ní à ṣe ká dábọ̀ lọ́mọ táwọn ẹ̀rọ ìgbò pẹ̀lú aláró dáhà àwọn tó ọ̀jẹ̀kẹ́ ni wá bàjẹ́ ni ọlọ́run ní àbà okò wà ábẹ́gbà okò látẹ̀lẹ̀ rúra àlúhù akọ̀rọ̀bù lápò gáfàá ẹ ẹ mọ̀ yìí tó dúró rẹ fún yín ó lè jáwọ́ bàbá yín bá dáa fún yín ó lè ọmọ ẹ jẹ́ dáadáa ẹ bí àdìsí àwọn ṣe mi ló máa dùn ká àwọn ọmọ mi rè àwọ̀ yẹn ní irú ọ̀wà báyìí bá fẹ́ rí ìjọba èdè àlìkí àmù ẹ̀yìn tẹ̀ fi yẹ wọ́n gbogbo lẹ́lẹ́ nífẹ̀ẹ́ wọn wá náà ẹ̀ nífẹ̀ẹ́ wọn á ọlọ́ má jẹ́ fi yọ àdánwò wà láàrin Yorùbá Yorùbá máa sì mí dé ẹnu lọ́ba yìí kódà níbi tí Yorùbá tó wá ṣe dé wọ́n á sì mí dé ẹnu lọ́wọ́ tó bá yọ wọn bẹ̀ lẹ́bi lọ pé tí Yorùbá bá kí ìyọ̀nà lọ́ba ìdílé kíláàsì pẹ̀lú àgbéyọ̀ dáadáa وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من ذلك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين تبارك الله وشكره عبيد إن شاء الله ما تفضلوا ẹlùmọ́ ألو ìkẹlùmọ́ wà lórí ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀. náà ní orí ìmáàmù náà bí ẹ fẹ́ pé òjò kó sì máa ṣe ìpínyà pé kẹ́nìkan fi dúró àbí ìyá ń sọ. bàbá ilé yìí ti jẹ́ pé ìmáàmù kò ní àsìkò àbí kápẹ́ pé ààrẹ ìmáàmù ní mọ́ṣáláṣí. irú àwọn ètò yìí ṣé kò fẹ́ fẹ́ bí àtúbà nìkan. ìmọ̀ òun máa wájú àti sọ́mọ́rọ̀ àbí tí a bá ní mọ̀rún mọ́sálásí gbogbo ọ̀run àti àwọn ojúṣe ìgbàsíwájú ọgbọ́n lórí tí ó bá tó lé àti tó bá lẹ́rìn pé àpá èyí lè ráyè tó bá ní ṣe tó fi ojúṣe ènìyàn. táwọn wà láwùjọ tó jẹ́ pé mọ́ọ̀mù àṣùgbà nìkan ló máa ráyè láwa bí àwọn ìyókù ní ayé lórí. àbí gbàgbé láwùjọ wa a rí pé ìmọ̀ọ̀mù ẹni tó wà lé tó lè àdánwò ní o ìgbà máa wà wáwò pé àwọn àpá lélẹ̀ àkọyọ ìmọ̀ọ́mù pé ọmọ ìlú ẹjẹ́ akáàkì ṣèmọ́ọ̀mù láwo orí ẹjẹ́ àbí ṣèmọ́ọ̀mù àwọn oníkọ́ṣe ẹjẹ́ àbí ṣèmọ́ọ̀mù káwá yọ onímọ̀ gẹ́gẹ́ bí lọ́ọ̀yìnbù à ìdá òkúlẹ̀ àmúlẹ̀ làwọn èrè àlejò pàtẹ́lẹ̀ sáà à nínú àwọn àmì àmìkì àmọ̀ nínú mọ́ṣáláṣí yẹn náà jẹ́ torí pé kí ni òkúlẹ̀ àmúlẹ̀ làwọn èrè àlejò wọ́n ti fi ọ̀rọ̀ síbi tí èèyàn ti fi ìmọ̀ọ̀mù rẹ̀ fi ṣaláìlọ́kọ̀ yìí wà mọ́wàmọ́ ẹ wá torí gbójọ́mọ̀ lẹ́rí ṣèmọ́ọ̀mù ẹ wá mú ní mímọ̀ ẹgbẹ̀tẹ̀ yẹ kó máa jẹ́ lọ́rí ọjọ́ tí ẹ bá wá sọ̀rọ̀ mọ̀ wá wá máa bínú èdè mi lè mọ̀ èmi mo ní final day níwájú mọ̀ àdánwò ni onímọ̀ yẹn ní kẹfì ṣe mọ̀ ẹ̀wọ̀n ráyè dáadáa ẹ̀jẹ̀ ó ṣe mọ̀ tí ò bá jẹ́ ráyè yẹn kí ẹ máa jẹ́ kí ni kó máa jẹ́ lọ́rí ó ti yé àwọn àdánwò ta kó sí ìyẹn kọ́nà kó ṣàlù fún wa mo rò kọ́rọ̀ yẹn pé ẹ̀yẹ tí mọ̀mọ̀ bá sílé àbíbí táwọn lọ ti bí ìta òfin àti kájọba ṣiṣẹ́ iná bọ̀ tó bá débi tí àyè ìgbà adó tó yẹ kó jẹ́ ni pé àwọn mọ́ṣáláṣí kọ̀ọ̀kan bá yẹ ká ní lọ́nà bẹ̀ táwọn máa sanwó oṣù fún irú bọ́ọ̀sì wá ní yẹ ká ní lọ a máa sanwó oṣù fún àti ìgbóyà tó wọ́n fi sùn lóṣù sókè gbogbo ìgbà tí a bá dé dé mọ́ṣáláṣí wọ́n rẹ̀ làwọn fifty thousand naira ẹ̀ náírà ní ká ṣe òkìlé káàmà náà dọ́là nàìjíríà ló tó bàjẹ́ wájé nìyẹn wọ́n rẹ̀ làwọn fifty thousand naira tó fi yé kálẹ̀ ọ̀rọ̀ àbáwá bí bóyá rúbà túbẹ̀ tó fi wà tó fi yé ó lẹ̀ jẹ́ kiri bẹ̀ tó lòun torí mọ́ọ̀mù lè torí ìyàwó méjì tó fi yé wọ́n sì lè máa nílá ilé ẹ̀kọ́ ni ó sì wà máa ní gbèsè ẹ̀sìn ẹ̀kọ́ náà kó ṣàánú wa. lọ́jọ́ rẹ̀ ti gbà pé a rí ní èyí mùsùlùmí aláìsàn yóò máa bá wọn bú nípa nítorí wọn yóò máa bá wọn bú mùsùlùmí tó gún ẹyin sá ọmọ mọ́ríyàmọ̀ tó kú jésù ó dàrí lẹ́bi ẹ̀ tó kú ànábì muhammad sọ̀rọ̀ máa ní wọ́n tẹ́lá ọlọ́ni láàbù fáfi kò bẹ́yìn àhàdé gbé mùsùlùmí àwọn ànábì yìí àti ìṣòpinya láàrin wọn gbogbo wọn ni ọlọ́lá ọlọ́lá ni wọ́n kí ká rúṣùlù fàgbọ́ngbà àgbọ́ngbà àlàbáwọ́ gbogbo wọn lọ́lọ́ àwọn ànábì ọjọ́ wa àti bú wọn aláìmọ̀kan ló máa ń ṣe bẹ́ẹ̀ àwa kọ àjòyè ipò wo ni ẹ̀yìn sáwọn lọ́rí àmọ́ wa àwọn èèyàn pè lọ́nà ojú sọ́nà lọ́hùn tí ó rẹ̀ lọ́nà ọlọ́wọ́ bá mi kí ọlá ní ti kọ́ra nígbà tí wọ́n bá bá sọ́jọ́ gbèlè àti àmọ́ pé yà ń sá ìrẹ́ mú sá àáńtà kọ́ńtà ìtẹ́kìlúni wà ó ní ẹ̀yà háìlì nìdúnìlá

ìwọ náà bá lóbi ṣọwọ́ ìwọ ló mọ sọ́ọ̀ṣì tí wọn náà bá dìkì ọlá ní ìdọ́kùn wà máa ń ta àbúrú náà mi dúró nígbà hásọ̀ nígbà hánàmà á tún láhà wà rí lónìí ọlọ́lẹ́yìn àti gbogbo mọ́tẹ́ pè lẹ́yìn ọlọ́run ìṣẹ́pẹ́ iná la máa fi wọ́n ṣe lọ́jọ́ gbẹ̀gbẹ̀ àlìkì àmọ́ àwọn àbá ní ilẹ̀ àmàlà òmìnira wà láwùyá mọ̀ àyàfẹ́ tó bá ń sè tó ń pè tí ò yọ lóṣù àti kiri pé ilé òṣèlú kò yọ lóṣù tó ẹṣẹ yẹ kò ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀yìn sá òun ti kílẹ̀ fáwọn ọyọ́ ohun tó lọ sọ nípa ẹni pé ó ní ẹ̀yọ́ pẹ̀lú èèyàn wọ́n gbọ́dọ̀ lọ àárọ̀ bí ìwà rọ́bà kò àbí ẹ̀sìn iná òun ni àtọ́lọ́ òun ni nígbà tí wọ́n fẹ́ sọ rọ́bì yẹn sọ di ábí wọ́n sọ di my lord wọ́n sọ di my father kẹmọ rọ́bì ábí rọ́bì ábí rọ́bì ábí rọ́bì wọ́n sọ di ábí a òdìrọ̀ òdìyẹ ábí òdìrọ̀ rọ́bì bárakàlá fíkùn tó òbí yẹn ti lọ ní mùsùlùmí ọgbọdọ bọrin fáwọn mọríàmù èèwọ̀ ni tábà tún dárúkọ sọ pé àlẹ ìsàlá àlàáfíà ọlọpọ máa bá náà wà á lè kó mùsùlùmí wà tó tó ìdílé kan á jáde láyé ká ní nínú ìkan nínú àwọn òbí ẹ̀ láyé nígbà tó jáde láyé yẹn ọkọ tó wá jáde nínú àwọn ọkùnrin bí ẹ̀yọ́ ìṣòro tí wọ́n ló bí ẹjẹ́ àwọn olówó ṣùgbọ́n ẹni tí wọ́n sọ pé ẹ̀sọ́ bí ìgbà ìlànà rẹ̀ dáadáa ń gbà kò wá sọ bí ara sí ẹ̀kọ́ ẹ̀kọ́ sọ pé bẹ́ẹ̀ wá sọ ó wá ìgbà tí wọ́n máa gbọ́ ìyẹ ó yẹ kó ń sọ owó ẹ̀ àwọn tó wá béèrè jáde láyé gbà. ẹni tí ń jẹ́ wípé ṣáájú ó tó gbọ́ sí láàbò òbí ẹ̀ fún àwọn onígbèsè wá lé pé òbí ẹ̀ jẹ wá lówó owó àwọn àti ló kàn ní pẹ̀lú pé ìyẹn jẹ wá sí bàbá alájọ sẹ́kẹ́tì akápò tí wọ́n kówó òjò àbúwà àdúgbò sí lọ́dọ̀ bó ṣe kú báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó máa ń jọ òun ló máa ń jẹlẹ nìyẹn o àwọn máa ń sáré lọ pé gbogbo owó tó kó sí lọ́dọ̀ máa ń sáré lọ kó tọ́jú nígbà táwọn aráàlú bá dé àwọn owó kan ẹ bá máa wọlé kó ló kan bàbá yìí máa ń kó kiri yẹn bí àrùn òkọ̀ọ̀kan ó di pé ẹlọ bí òkú ọ̀run wá dàrú pàápàá ju àwọn alájọ àwọn ẹbí wọn máa ń ṣe bẹ́ẹ̀ à orí o. so àwọn ẹni tó lówó wá dé wọn wá fún wọn ẹmọ ìyẹn yóò lè fún nìyẹn bọ àwọn ìyẹn kan jẹ wọn lówó ni ọwà sọ ìgbà tápọ̀ yìí wá dé ọwọ́ àwọn yẹn àwọn tó wá ní owó yẹn kù àwọn tí wọ́n ẹbí wọn ló jogún àbíbẹ̀ kan ni so àwọn tó lẹ́tọ̀ọ́ sógun wọn yẹn náà la lọ fún nǹkan yẹn tó ti yé torí pé ní ogun nínú nǹkan tí ó fi lọ́pù bàbá wọn ó ṣeéṣe tá a bá fún wọn gbà yẹn náà kó jẹ́ ní táwọn ọmọ yẹn máa bá náà ni so àwọn ọmọ yẹn àwọn tó jẹ́ díẹ̀ tó jogún ẹ̀ àwọn náà la máa lọ fún ní nǹkan tó jẹ́ property wọn yẹn so yẹn ni tó fún yẹn tí a lè ṣe àdẹ́tọ̀ bá forí jì lọ́pọ̀lọpọ̀. káwọn yẹn tó sọ̀rọ̀ yẹn jálẹ̀ hmm. wọ́n jẹ wá lówó ni hmm. wọ́n ti sọ pé iye báyìí ló jẹ wá. Wọ́n sọ pé iye báyìí ló jẹ wá lówó wọ́n ti kọ́kọ́ jẹ wá lówó ẹ̀ àwa ti gbé mú sókè pé wọ́n ló jẹ yí wọ́n ló jẹ yí ẹran òkú oró ẹnà bí òkú wọn sàn ló wọn nísìnyí àti wá mọ̀ pé àwa mọ iye tí wọ́n jẹ àwa náà máa a lè fojú fi rẹ̀ kí ló dà wọ́n pọ̀ kí ló dà wọ́n pọ̀ wọ́n dájẹ́ àwọn owó security àrákàjẹ àríkọ̀ọ̀kan àwọn àdìwọ̀ òkè ní security ládùúgbò owó lọ máa ń dáàbò security owó àdúgbò àríkọ̀ máa ń dáwò ọlọ́dẹ wọ́n dẹ̀ máa ń dáwò maintenance nípa àwọn àdìwọ̀ ojú òkè lórí ilé kọ̀ọ̀kan já owó ọlọ́dẹ one thousand ilé mélòó twenty àbí àsìkò owó èlò lówó fóònù ẹ̀rọ máa ń dá owó kan gbogbo ẹ̀jẹ̀ ten thousand lóṣù ó jẹ́ èlò lóṣù thirty thousand bí oṣù mélòó la wò wípé ó súnmọ́ kówó yẹn ti fi wà lọ́wọ́ wọn tí wọ́n nígbà àwọn òbí oṣù mẹ́fà thirty thousand and six one hundred and eighty ayé ẹ̀kọ́ ni ẹ̀yà àpàjọ èlò ká fún wọn ní two hundred lé fàtàkùn mọ́ ha mọ́tàbà àti ẹ̀fá yọ̀dọ̀ bẹ́ẹ̀ bá ṣe lágbára lábàá ti ṣe yẹ ọlọ́run lè wo àníyàn wa dáadáa ti ṣe kọ́nà kó yá fi òkú ọ̀rọ̀ wa wọn lọ wà sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Tí wọ́n bá sọ gbèsè yẹn àkọ́kọ́ àti kóbá òkú, ànábì sọ̀rọ̀ sọ́lá tó kú bá kú bá rẹ̀ nínú tó bá ń bèrè ní gbéyé òkú yóò jẹ gbèsè àwọn àkókò èrè rẹ̀ lọ́lẹ̀ Yorùbá nínú tó lẹ̀ ṣe pàtàkì kábíyèrè tó jẹ gbèsè tàbá rẹ̀ tó lójú òun gbèsè ká tó fi òkú yẹn ká yẹ ojú ẹ̀ àbí káwọn ọmọ ẹ sọ pé àwọn máa sọ òkú yẹn ti kiri kánọ́bí bá béèrè báyẹn kánọ́bí bá rí kó lágbára ó lè ní ètò yẹn kó bá gbé kánọ́bí bá ti lè gbé ayé kálówẹ́ bá ààrẹ fún tó lára ń lọ nìyẹn ń lọ nìyẹn tó lára tó táwọn afá náà bá dé gbèsè ààrẹ bá sọ ah, tó lára o àwọn ọmọ alẹ́ olóògùn lọ wò sọ torí islam òfin ká máa jẹ̀tẹ̀ ẹlẹ́tọ̀ọ́mọ́ ti wa táàbà wá fún àdánwò ni nínú tó máa ń ṣẹlẹ̀ tó kù ni pé iṣẹ́ olóore ọba gbé wá tó kọ́ kò ní rí ládàá tó yóò rí àtẹ̀sọ́ ẹ̀ títí títí wá tó sọ tó fún yẹn. sòjẹ́ ipá àdánwò ni nínú sàárè ló fi jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú torí pé tó bá jọ́ náà lájẹ́ gbèsè ọlọ́run lè yá fi wa ọgbẹ̀rẹ̀ tá jẹ́ lórí agbọ́dọ̀ sọ ká tó lè ra pòlítì ọlọ́run àwọn àpá àti òkú bá kú nǹkan mẹ́ta la máa ń ṣe mọ́gbóná tó kí la fẹ́ fi fi òkú nínú pọ́pátì tó bá sílẹ̀ aṣọ ta fẹ́ rà ní kọ̀ọ̀kan nínú owó òkú ni òun ṣe pé ẹ̀yin ìjọba ẹ̀ lọ dáwọ́ wákàtí raṣọ rárá tó kú bá dé pọ́pátì tó ní nǹkan báyìí ayé owó ẹ̀ nínú ẹ̀ tó fi yé ìpìlẹ̀ àkọ́kọ́ lẹ́yìn náà àwọn obìnrin tó jẹ àti wàsíyà bóyá ní àtọ́bá nínú ilé mẹ́ta tó ń kọ́ yẹn ọ̀rọ̀ yóò ń kọ́ wà wọ́n jọ jìnnà wọ́n jọ jẹ gbogbo ẹgbẹ́ o ẹ bá ń kulẹ̀ yọ kọ́ bẹ̀ jẹ́ mẹ́fẹ́ ọkọ̀ yóò fi ju wọn tọ́ọ̀dù lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni tó àmà fún un. wọ́n wá ní ká tó pé àwọn ọkọ̀ yẹn ṣé a máa kọ́kọ́ sọ gbèsè àbí nǹkan yẹn la máa kọ́kọ́ yọ àwọn àfa kan ayé àwa lòkùn náà ti jẹ́ kó gbé gbèsè síwájú síwájú wàsíyà ayé àbí wa torí pé àwọn èèyàn wọ́n máa fẹ́ sọ gbèsè torí pé gbèsè yẹn kọ́ ọ̀rọ̀ ìyọ̀ ni ó ti di wàhálà tó kú lọ́rùn tá a bá sọ ìfẹ́ tó wá ní kókò wá sọ gbèsè wọn ní fẹ́ sọ wàsílíà wàsílíà yẹn lè ní kókò tó lè sọ pé ẹ bá ń ṣe nǹkan báyìí fẹ́ lè báyìí ó máa ń ní nǹkan tó pa wọ́n pọ̀ tó tóbi bóyá bí ọmọ iṣẹ́ tó ti ṣiṣẹ́ fẹ́ ní ẹ̀kọ́ sódò wọ́n jọ bí ìwé ẹ̀ ó dẹ̀ mẹ́pẹ́ yan ọmọdé bá ti gba owó ẹ̀mí òun lọ sí ẹ̀mí àyíkẹ́kọ̀ọ́ ni tó ó lè wò pé ẹ bá fún un ní nǹkan báyìí àwọn èèyàn máa ń wá fi nǹkan yẹn ráàyè ó wá wà ní àwọn àpá àtọ̀sọ̀ wípé ká tó sọ bèbè ẹ jẹ́ ká kọ́kọ́ yọ wà sí yàyà ká kọ́kọ́ fún ẹni yẹn tó àwọn ọ̀rọ̀ yẹn ọ̀nà méjì tó wà lórí àwọn àpá nìyẹn kó lọ kó fi wá ṣe kò jẹ́ rárá wọ́n sọ́rọ́ bá wà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ Muhammad wà ní àlejò wọ́n sọ́rọ́ bá wà ní Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar.